Oh, yẹ can play ṣé can play music kò ní ìdí kí play music. Uh, mo rọ̀ṣì tí update ìyá update ah that is sọ bẹ́ẹ̀ Only new updates jẹ́ ká update nípa land grabber ó le. abanijẹ́ ìka ènìyàn. tí mi ò bá lo kámẹ́rà mo máa ń láì kojú mi bí mi ṣe àmì tí mi bá lo fítà bí mi ṣe lo fítà ń sìn ó tún máa ń ba ojú èèyàn jẹ́ ọ jẹ́ ká lọ. nọ́mbà yìí update kí n wọnú ta lè ń dún ní nọ́mbà yìí. Thank you. Thank you. Baby, yeah, yeah. Mm. Good evening, sister. Good evening. Good evening, everybody. Good evening, everybody. Hello. Hello. Hello. Yeah, Kale. Ta ni mo ń bá sọ̀rọ̀ ẹ mo rí fóònù yẹn lórí fóònù mi ò dẹ̀ stọ́ ẹ̀ mo wá fi sí báyìí mo rí pé ẹ ti ẹ má bínú mà ẹ jọ ta ni mo bá sọ̀rọ̀. ìyá tó bí nílọrin. Oh, sista mi. ẹ ọmọ mi. Hmm. ẹ pẹ̀lẹ́ mà. ẹ kúlẹ̀ ọjà rẹ. yes ma àǹtí ńkọ́ rí mọ́ adúpẹ́ mà. àlàáfíà lọ́wọ́ okay yes ma mi ò mọ àmì màmí ma. Ma save ẹ mo ṣèǹjì mo ṣèǹjì sim mi ni O wa save tẹ́lẹ̀ bọ̀ orí fóònù tó wà tẹ́lẹ̀ yẹn mo change ẹ̀ sí fóònù mi yes ma a dúpẹ́ fọlọ́run báwo ni ọ àbúrò mi ń kọ́ she's well yes ma. Hey, eh, sister me. sista mi màá pè yín màá bá yín sọ̀rọ̀ tó bá ti dọ̀la tí bá ti let's face màá pè yín màá bá yín sọ̀rọ̀ nǹkan gbẹ ilẹ̀ ilẹ̀ ẹ̀rọ ni ah, in fact ẹ mọ̀ mi ò ẹ kàn mọ̀ mi dáadáa ni mi ò yí ṣe bẹ́ẹ̀ yẹn èmi gan mo ní ìdíyẹ́ bàbá tó bá tẹ̀ pé mo mọ bí tẹ̀sí lè bá mi gba lápò ni mo wẹ́ tó lè bá mi gba lápò díbè jẹ́ ju five million. àmì o àmì Jésù yes Mama. pè yín mà ẹ sọ. ọlọ́run ó jọ Ma. wa lójú. yes ma thank you ma bye ma. bye ma yes ma. ẹ káàbọ̀ sórí ètò yìí you know I can't do without prayer I want to mi ò tanná látẹ̀kọ́ mo fẹ́ tanná I want to on the lights. Yes, the is on. Did you know rice? Eh, the pinulone. I will eat my rice on the light shaft because I don't eat. I'm not eating the morning. Ó wà tó wà mí lẹ́yìn tó ń fi ráìsì ó ń fóúnjẹ ràn mí lójú kù káàjẹ rámọ̀lá jẹ́ ṣàdédé jẹ ráìsì orin yẹn ní ẹ káàbọ̀ sórí ètò yìí ẹ má bínú pé mo ń dìde lọ mo ń dìde bọ̀ ó ti yé yín ẹ má bínú mo ti sọ pé kọ́mọ mi lọ sókè ẹ̀wọ̀n bá má ṣe lọ lẹ́ẹ̀kan but I want to my daughter is there for a dear to me so when she's not feeling she's not complaining but I see that mood is not so bright like so i have to mo dẹ̀ tí mo kọ́ so mo ní kó lọ sókè so many things, sìn so nǹkan tó yẹ kó ṣe i'll be doing it myself because i asked her to just relax in that water for some time every stress will go no stress but you know one ní exam a lot of iṣẹ́ work snow yẹn ìgbà tó dẹ̀ ń lọ ó ní ó kù díẹ̀ kó òun you know somehow somehow ṣá kì í you òun ni wọ̀tí Emma, binu. so update about um, the story tí mo sọ fún yín ní àárọ̀ kùtùkùtù ọjọ́ Wednesday that's three days ago àárọ̀ kùtùkùtù ọjọ́ Wednesday I can't do anything without prayer heavenly Lord we say thank you for today I say thank you because you are God you are the Alpha and Omega whatever happen you are still God nobody can dethrone you. Nobody can nobody can disgrace you. Nobody can take your position. Nobody can say you are no longer God. You will continue to reign. You continue to be God forever. O Lord, be thou exalted, be glorified forever in Jesus' name. Right now, I want to speak, speak through my mouth. Speak through my mouth. Let people that are here to listen also listen understand it Ma jẹ̀ǹjẹ̀ bí o a mọ̀ wípé àwọn ènìyàn ìkà bẹ́ẹ̀ bá sọ tòótọ́ ọ̀rọ̀ ẹ̀yìn ìkà náà máa ń gbèsè gbogbo àwọn tó bá ń gbèsè ẹ̀yìn ìkà Olúwa jẹ́ kójú ti gbogbo wọn olódodo tí e ti ṣe wá tí ẹ sì ń gbénu wa tẹ jẹ́ olódodo má jẹ́ kójú tì ẹ́ o ojú ò e lè tì ẹ́ ojú ò sì ní tì mí tọ́jú bá ń ti gbogbo àwọn ènìyàn ìkà ojú ò tọmọ Ọlọ́run ojú òní ti gbogbo ojú òní tì mí o kò sì ní tàwọn olólùfẹ́ tèmi kò ní tì mí lórí ọmọ bẹ́ẹ̀ lórí kò sì ní padà ẹ ṣé o nítorí pé alágbára nìyí kò sẹ́ni tó dàbí rẹ o jésù ló wà wá àmín and i hope the platform in the name of the father the son and the holy spirit ẹ ṣé ẹ̀yin tẹ́ ṣàmìyàn orí yín ní gbàbọdé o ẹ jẹ́ kí n sọ Ah, some people àwọn tó ti mọ̀ mí látìgbà tí mo ti ń sọ̀rọ̀ lórí social media ń sìn wọ́n ti mọ reason tí mo máa fi ń gbé story mi wá sórí Facebook nígbà mìíràn ọdún ohun tí mo ń sọ nípa ọ̀rọ̀ tèmi yìí because ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ àwọn èèyàn take me for granted àwọn èèyàn wọn máa ń take me for granted kò sí sẹ́ni tó take me for granted tí ò ní jẹyàn ẹ̀ níṣu ọlọ́run gbọ́ kò sí bó ṣe kéré tó kò sí bó ṣe tóbi tó kò sí bó ṣe lè jọrẹ lójú tó kò sí bó ṣe máa rò pé òun tó láyé kò sí anybody tó wá take me for granted either my loyalty my love my whatever you know niceness open eye i mean good heart anybody tó bá wò pé ó kàn wípé à ọ̀dẹ̀lélẹ̀ àbí tó take me for granted just as, as I've said surely it's going to regret it okay the Lord will pay him back But bọ́lá ṣe máa pay ẹ̀ back kò mọ́ kó pay everybody equally according to bó bá ṣe ṣe so the reason why I normally bring my story on Facebook now many people will understand it I want to talk about uh, a brother not a brother I don't want to call him a brother yes a devilish although a devilish um, incarnate. They are so much. Do you know one thing about my my family? Some family, when they send them their errand, they, when they send some family errand to some their family, they won't deliver it. Àwọn ẹlòmíì kẹ̀dẹ̀ ni wọn ọ̀bẹ̀ wọn sí family wọn. Wọ́n kàn wò pé family tá a bá yanjú eléyìí la máa fi lè la máa fi lè gbádùn and majority of them kedere yes you understand that you are exposing the ajale people <laughs> ṣètìmá picture tẹ́lẹ̀ ń lò ṣọ́ra ẹ o ṣọ́ra o muslim muslim E ṣọ́ra yín o mhm. tó yẹjọ́ mi mo jókòó sí ajálẹ̀ people exposing the killer lẹ ṣe Si? It was. bá sọ kí lẹ̀ ń ṣe sí straight somebody just talking kéèyàn kan máa wé saliva inú ẹ̀ kí lẹ̀ ń ṣe sí uh, future will tell anyway because some people are not doing anything now it doesn't mean they are not going to do something in future okay but at times to bá sorrow. See àwọn Yorùbá take action on the, those things you you, you can be watching at times but eléyìí torí pé ó tún ṣẹlẹ̀ torí bó ṣẹlẹ̀ sí surroundings wa it's a eh, it's the latest news for now ẹ má bínú tí n bá bu rice tí n bá ń jẹ jọ ẹ má bínú i've not eaten you know, can see am i you know i'm sorry please i'm not you know rice tí ò tiẹ̀ lẹ́ran ni <laughs> ọlọ́wọ̀n ní jẹ́ jẹ́ rice tí ò lẹ́ran ni ṣùgbọ́n kọ́ má ti sọ pé bóyá wọ́n oppress wọn pẹ̀lú rice tí ò lẹ́ran ẹ ti rí so ìṣe ti understand ebi ń pa mí ṣe mọ̀ pé ogun núdà lè máa fi ń gbé tìta ọ̀rọ̀ tá a máa ń sọ yìí náà ó gba a máa need energy to explain story stories today story tá a bá sọ lónìí ibi tó bá ta bá wọ́n máa fi ṣosùn wọ́n fi para kó ní kálukú ṣàlọ́túwà rẹ̀ ṣe kó dẹ̀ ṣe dáadáa bọ́n mo kàn rí pé ní orílẹ̀-èdè nàìjíríà ó lè pọ̀ gan-an I tell you àní tó dẹ̀ máa ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè nàìjíríà you got to be careful ó ti yé àwọn kan wà tẹ́ pé tí nǹkan bá ṣe wọ́n tí wọ́n bá jẹ́ olè tó bá pè wọ́n lólè wọ́n á mẹ́sọ̀ pé gbogbo àwọn tó bá yí ẹ káwọn sọ wọ́n dolè wọ́n á mẹ́sọ̀ pé olè yẹn ó ṣe kí ni ó kárí ṣùgbọ́n at the same time tó bá ti wà nínú ọlọ́tí lọ́tí máa ń pamọ́ wọ́n ní ọlọ́tí mu tí yóò tán wá bẹ̀rẹ̀ sí ń sọ jágbajàgba ní tó ti wà nínú ẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kó tó mu tí ó wá mu tí mọ́ ni ọtí wá ń tì jáde ó nì nígbà tí wọ́n sọ pé kí lọ bú ẹnìkan níjọ́sí ẹni náà bá tiẹ̀ wọ́n bá fún mi lówó àwọn yẹn ló gàn ni àwọn ọ̀pọ̀lọpọ̀ ló gbowó ni wọ́n dẹ̀ bu ẹni náà dáadáa torí owó bọ́tì torí owó owó dára owó dára ọ̀pọ̀lọpọ̀ owó la máa fi sanwó lé owó ló máa jẹ́ kójú wa fine even fita tó tún ṣe jàǹjà lójú sójú àì owó ni bí ò bá sówó ní ti bẹ́ẹ̀ bá tan fita yẹn bẹ́ẹ̀ bá sọ kínní kò ní jáde kò ní tàn bí ò bá sí dátà oúnjẹ tí mo ní fẹ́ jẹ́ ń sìn bá ti wò kó ṣìpù tó owó ni pé o fẹ́ live gan long ìgbà mi you have money you need money to do many things so money is very good but at the same time money this money have destroyed a lot of dignity there is no more dignity and decency people do things for money they kill for money they lie for money they do many things for money at the end of everything when you crook to get money you won't live to live the kí ni àǹfààní owó tó crook láti gbà tó dẹ̀ wá ní àlàáfíà láti ná. No àbí tó yẹ pé ọkàn ẹ ò balẹ̀ tó kàn yẹ pé from one problem to the other from one fry pan to fire ni lójoojúmọ́ àbí kó ti wá dìgbà tó yẹ kó wá fọkàn balẹ̀ ló wá jẹ́ pé ókè ìgbà yẹn làṣírí ẹ̀ bẹ̀rẹ̀ sí tó lo bẹ̀rẹ̀ sí wọ́n jẹ̀ bẹ̀rẹ̀ sí ń ba ojú ẹ̀ jẹ́ ọlọ́run mo dúpẹ́ tó bójú mi jẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó kọrin pé mo dúpẹ́ tó bójú mi jẹ́ ìgbà tí mò ń súnú kiri kan mi tiẹ̀ mú ní dáadáa mi orin yẹn náà kò ní ṣe pé kò dùbọ̀ tí i don't feel like singing about ọlọ́run bojú àwọn èèyàn jẹ́ bọ̀ wọ́n fi kálá gbé ojú wọn bàjẹ́ o bẹ́ẹ̀ ni ọ̀pọ̀ lójú ẹ̀ bàjẹ́ gbọ́ngbà tó wọ Dubai ṣe ti understand torí ojú báyìí ni àwọn ti Dubai máa ń wò wọn ń lo ọwọ́ ṣe mọ̀ pé ọwọ́ ni Canada àti other country but Dubai ibi tó ń gbóná dé ojú ni tó wọ́n mọ̀ pé wọ́n náà ti tún kọ́gbọ́n pé tí wọ́n bá ṣe ọwọ́ báyìí wọ́n tún lè lọ yọ ìsàlẹ̀ ọwọ́ wọn kó tún lọ yọ ọwọ́ wọn kúrò wọ́n ṣàṣọ oríṣiríṣi but wọ́n jó wọn bojú wọn jẹ́ ní Dubai so ọ̀gbẹ́ni náà ẹ ṣáàrí nígbà tí mo ní ilé bàbá wa ilé tí wọ́n ti kọ́ láti ilé tó ti fẹ́ wọ seventy years ẹ ti understand thank God pé ilé yẹn tiẹ̀ ó tóbi ni àmì ó dẹ̀ wọ́n kọ́ dáadáa ń gbà yẹn if not a ti wó dànù ti pẹ́ kò sí ilé tó ilé ìlú òyìnbó ló máa ń pẹ́ bẹ́ẹ̀ yẹn ilé yẹn ti nàìjíríà kò ń pẹ́ tó that extent tó bá ṣàkó dáadáa ṣá so but wọ́n ti wá ń complain pé ó ti gbó of course ó máa ti gbó èmi náà dẹ̀ rí gbàtọ́ dẹ̀ ń sọ̀rọ̀ ńgbà yẹn bó ti gbó àwọn ti local government wọ́n ń kọ̀wé wá pé ilé yẹn wọn ò fẹ́ kó wó pààyàn kó ṣèyàn léṣe and for security purpose mo mọ̀ pé they are doing their job that is ní Ìkàrẹ́ ní Ondo state yẹn so mo dẹ̀ sọ fún wọn ńgbà yẹn pé à nígbà tó lóun bẹ̀rẹ̀ sí í gbọ́ tèmi tó bẹ̀rẹ̀ sí í ṣàánú fún mi kẹ́ lè mọ irú kánà pẹ́sì tí mo jẹ́ bí mo ṣe rí owó báyìí àwọn fámìlì tí ò fẹ́ mi fẹ́ rí yẹn àtọkùnrin wọn àtobìnrin wọn both left and right ó tọ̀rọ̀ ní máa sọ wọn fẹ́ mi fẹ́ rí mú i know it some people will be saying na O máa ń sàn family ẹ̀ lórí kíní tí wọ́n bá ti ṣe nǹkan tó dáa lọ́jọ́ tẹ́ ti mọ̀ wọ́n báyìí tá a ti sọ pé wọn ò fẹ́ wá fẹ́ rẹ ṣé kò yẹ ti ṣe eré kan ká ti mọ̀ pé òkè eléyìí ṣe dáadáa o nínú wọn a lè sọ pé yé agbóṣùbà fi léyìí gbogbo àwọn tá à ń sọ nínú ọmọ ni mo sọ mo máa ń gbọ́ kí ṣe gbogbo wọn náà ṣùgbọ́n nísìnyí nígbà tí majority ti ba ti carry votes mi ò bú gbogbo mi ò búyàn sí bọ̀ mo kàn ń sọ nǹkan tí àwọn èèyàn fẹ́ mi bí wọ́n ṣe ń treat mi àbọ̀dẹ̀ ṣe ń mú mi àti bọ́dẹ̀ ṣe ń try láti ṣe ṣótiyé. ẹ jẹ má bínú dẹ̀ pé rẹ̀sì ẹ ti ó dẹ̀ kí n máa fi mísíkì sí fún ọ ní kó máa pè mísíkì ọ̀tẹ̀ má bínú ẹjẹ bu kékeré má jẹ ẹjẹ bu jẹ let me just taste some rice. естественно. Девятёрстик смол. О, зондировка. ẹ má bínú ráìsì ti ń jóná so àwọn pípù yẹn ó ti yé yín reason why the reason why I normally expose and uh, discuss things that happen to me and I tell you before I start explaining myself to the public also I've so mo ti dákẹ́ gan for long àwọn èèyàn fọ̀bọ̀lọ̀ mi gan o in fact in fact tí n bá wo ti àwọn ènìyàn ni àti gbogbo ìkà tó tún ṣe ní mílíọ̀nù lójú gbogbo àwọn èèyàn yìí lójú lójú gbogbo èèyàn tí mo mí pé lójú aráyé ìkà táwọn èèyàn tún ṣe lójú aráyé ìyẹn mi pé àwọn èèyàn ti dájú wọn ní ìtìjú kọ̀ọ̀kan àwọn èèyàn ti sọjú náà wọ́n fọ̀pá rìn. so bọ̀bọ́ yẹn ẹ̀rí nígbà tí wọ́n sọ pé lè yẹn gbó tí mo wá ní òkè o bí mo ṣe kọ́kọ́ bẹ̀rẹ̀ sí í rówó ń gbà pé and I believe that tí ìbá jẹ́ bóyá a lot of attack náà tí wọ́n attack náà both spiritually àti gbogbo wọn gbogbo wọn tó dẹ̀ jẹ́ owó mi ni o gbogbo wọn tó jẹ́ ogún mi. Mm. mo ní kó má yọ̀ sílé mo ní mo máa ṣe léyẹn bọ́bọ́ yìí náà tó lọ gbé létà yìí náà ni mo pè oúnjẹ ní ìṣòro fámìlì yẹn náà àti kì í ṣòun nìkan nìṣòro but ìṣòro tiẹ̀ ló pọ̀ jù ó ti yé yín ìṣòro tiẹ̀ ló pọ̀ jù torí ẹ̀ agbójúlógún máa ń fi rẹ̀ fóṣìta àwọn yorùbá tó sọ bẹ́ẹ̀ wọ́n mọ̀ nǹkan tó ń sọ téèyàn bá gbójúlógún ẹ́ eh? ibi tó sì máa pamọ́ nìyẹn hmm? this guy forgiveness me i forgiven him then that is why When I start getting money then, I now said, okay, let me renovate the farm, my daddy's house, let me do it. And I call all my family, the one that Timori around me. Timori. Mi ò rí wọn nígbà tí òṣòro, mi ò kí ń rí wọn nígbà ṣòro, wọn ò kí ń sí bẹ̀ fún mi nígbà ṣòro. Ẹyẹ kò jẹ́ kí n lówó ń sìn. Ẹlòmíì máa bá mi ṣọ̀rẹ́ báyìí tipátipá òṣìṣẹ́ tí wọ́n bá dẹ̀ rí pé wọ́n lè kí mi wọ́n tó bá gba lítù tí wọ́n lè gbà wọ́n á wò pé kán bá yòókù jẹ́ that is why I always explain myself on social media táwọn èèyàn bá kọ ẹ To èèyàn tó bá jẹ́ ìkà ni ẹ́ tó bá ti ní kò ṣèkà fún ẹni yẹn definitely you wá ṣe ìkà yẹn but tó bá ń ṣèkà wá wá bẹ́ẹ̀ nìyẹn gan ṣe máa get out of it ni àbí kò tún sọ fún pé wọ́n ní kí n ṣe báyìí ó tẹ́nìyàn bá gbọ́ náà ó lè ṣèkà fún mi ọ̀tí má jẹ́ kó mọ̀ ọ́ Bye bye, ni o ti understand because kò síkà nínú ẹ̀ wà á máa fẹ́ kẹ́niyẹn má kú àbí kí aburú má ṣe o ti yé but ẹni tí kàbá ti wà nínú ẹ̀ ó máa ṣèkà ní immediately tó bá ti kọ́ tó sọ fún gan bọ̀bọ́ yẹn nígbà yẹn mo wá ń pín owó fún wọn gbà tí mo máa kọ́kọ́ fún bọ̀bọ́ yẹn lówó kì í ṣe òun hundred thousand mo pín iye tí mo fóun náà mo fún Jídé àbúrò mi òṣèlú gbogbo wọn ṣá all of them that you know àǹtí mi I was beating calling them everybody just giving them money including Ṣọlá they are not greeting me ó ti yé. àwọn kan máa ń bìlì pé bóyá tí n bá fún wọn lówó bẹ́ẹ̀ yẹn nígbà mi bóyá èèyàn máa ń fi owó yẹn ra friendship because some people àwọn èèyàn ti fi bú mi rí pé à ah, tó bá fáwọn èèyàn lówó ṣèlè bí wọ́n fẹ́ kán bá no ó ti yé because I just believe that okay o tí n bá ní táwọn èèyàn tí mo dẹ̀ mọ̀ pé wọ́n ní tí wọ́n sọ pé wọ́n ní I should be able to put smile on their face but ìgbà tiẹ̀ tí wọ́n bá lówó any moral or any good thing kò sí nǹkan tó ní láti fún ẹ kán ní gan wọn ọ̀rẹ́dì láti fún ẹ lẹ́nìtẹ̀ wọ́n fẹ́ kó o kú ni kán gba gbogbo nǹkan tó bá tún ní sílẹ̀ ẹ ti understand. bọ̀bọ̀ yẹn ṣá ń gbà yóò ṣàbẹ̀ mí gbogbo gbogbo nǹkan tí mo ló ṣe fún mi bó ṣe gbé mi lọ sínú igbó mo forgive ẹ̀ O ní mò ń sẹ̀ǹdì owó sí níbẹ̀ yẹn kó máa bá mi ṣe léyìn kó máa ṣe é but ìgbà tí wọ́n wá dé stage kan mo wá notice pé tá a bá ra nǹkan twenty naira tó bá ra nǹkan twenty naira ó lè dọ́nà kókò déédéé pé fún mi ní two hundred ó ti yé bẹ́ẹ̀ kò kàn ní fi owó kékeré sí akàn fi ṣe wá ń buwó sí hàrìhàrì hàrì bẹ́ẹ̀ and now people now said to me that èmi náà fúnra mi I talk to myself pa ah, eléyìí tá a bá máa ṣe eléyìí ẹ̀ dé mi lẹ́nu ẹ̀ á máa ní hypertension kẹ́. Hmm? Money, we need to stop it. Now, so gbogbo òṣì tó wá ń ṣe but what's yẹn, mo tún I want to ìgbà tí àwa ń ṣe apart from that, ó tún wá sọ pé kì í ṣe èmi nìkan ni bàbá yẹn bí pé mi ò lè dá nìkan ṣe ibẹ̀ yẹn, mo ní kí n jẹ́ kóun wà ó tóun bá wà òkè màá ṣe mo ní òkè mo tún wá mú suggestion wá ń gbà yẹn pé maybe they should kúkú má share it divide it ní nígbà tó jẹ́ pé àti àti demolish ẹ̀ ń sìn bóyá ká kúkú share kó tó di pé wọ́n wọ́n continue láti kọ̀ so that i'm just particular about the ibi tó ń sin bàbá mi sí yẹn ẹ understand i'm just concerned about the place ibi tó ń bẹ̀rẹ̀ bàbá mi sí yẹn ni ó ṣe mí mo wá ní share it we are four márùn-ún ni bàbọ̀ tí kan ti kú mo ní sòun ìyá ọ̀tọ̀ ló bí yẹn náà mo ní tẹ bá ti pín o ibi tí wọ́n sin bàbá mi sí yẹn share the place for me kò sí bó bá ṣe yẹ ti understand pé share the place for me I will maintain the place. I will take the place as my own. You understand? Because I'm concerned about the biton sin bàbá mi you understand me. Me, ò iso ọkùnrin kò dẹ̀ sí kankan tí kìí ṣe bóyá mo fẹ́ process ẹ̀ bí mi ò tiẹ̀ Ọlọ́run ló máa ń kọ́lé fẹ́ dá Ọlọ́run á kọ́lé fún mi mo mọ̀ pé ilẹ̀ àánú Olúwa ò tí ì ó ṣáà ń ṣe bárabàrà bárabàrà bárabàrà bí kò ṣáà fẹ́ kí nǹkan kan àwọn ọmọ àwọn tó dẹ̀ wà níbẹ̀ àwọn tó wà ní ẹ mọ̀ dẹ̀ stop ẹ̀ mo dẹ̀ mọ̀ pé ogún ọdún bọ̀ wá dọ̀la ó lè pẹ́ lójú èèyàn bọ̀ tí ọjọ́ kan ọjọ́ kan náà ló máa ṣẹlẹ̀ now ní time tí mò ń sọ yìí ní feel that time yẹn ara tù yàmàyàmà ó ṣe nǹkan tí ò lè ṣe gbogbo ní ìṣe kọ́kọ́ pé báyìí owó ni mo transfer account ẹ̀ direct ó ṣàǹyọ mo dẹ̀ ní okay mi ì sọ pé kó máa ṣe mọ̀ tó bá ń bẹ̀yàn pé kó ṣe irú bẹ́ẹ̀ náà you want the person to be okay náà ni tí mo ṣe mo ṣe gbé sí i lọ́wọ́ pé okay o I can easily call intermediary I can call àbúrò mi kan náà wà ní kàrẹ́ tó jẹ́ mother side kò ń ṣe lè bàbá ẹ̀ but i believe that báwo ni ṣe máa torí kí wọ́n má lọ máa fi pé òkè ó tún lọ mú àbúrò ẹ̀ láti di màmá ẹ̀ tí àmì ọ̀dọ̀ màmá ẹ̀ tí ò ń ṣe bàbá ẹ̀yẹn ló bí tó wá ní kó máa fi ṣọ́ òun i just make him free you understand excuse me ìgbà tí wàhálà ti pọ̀ lórí ẹ̀ tójoojúmọ́ tẹ́ bá lọ wo ṣáàtì yẹn jọ́nà lọ́hùn it's about two years and a half now yeah it's about two years and a half tí ẹjọ́ pọ̀ mo ní pé we stop it. ó wá ní one particular cement kan àti owó kan tí mo send sí bọ̀dá tí wọ́n náà máa supply nígbà yẹn ìgbà tó ti wá ṣe yàmàyàmà yẹn àwọn nǹkan tá a fẹ́ lò lára cement tí ó ti wà nílẹ̀ tá a fẹ́ lò yẹn i had to tell the Mo á ní kán lọ kó fún kábíyèsí mi ò fi expose wọn kí wọn ò dẹ̀ tọrọ lọ́wọ́ mi because at that time àwọn èèyàn bú mi <laughs> lórí Facebook yìí pé ọba àlú ẹ̀ ti bẹ̀rẹ̀ pé palace wọn kò wọn kò dá wọn ṣáà ẹ̀ mọ̀ you know the way people are talking mo wá sọ nígbà yẹn pé mo dẹ̀ máa ṣe palace wọn yẹn níwájú ẹ bẹ́ẹ̀ mi ṣe sọ́ngbà yẹn somebody was now telling me gbà kábíyèsí lówó wọn ní ọ̀kan bi ojúde ibi pitan wà ẹ̀wọ̀n ọ̀kan ṣe ni kankan bẹ́ẹ̀ wọ́n ní àwọn hòtẹ́ẹ̀lì oríṣiríṣi nǹkan wọ́n ṣáà sọ̀rọ̀ but despite people's talk to me èmi tí bá ti make up mind mi láti ṣe nǹkan kan gbà mí i will do it mi ò ní jẹ́ káwọn èèyàn kan distract me but ye because some people can distract you for you not to do that thing ẹni yẹn lè rí nídìí ẹ̀ bọ̀ kọ́ máa sọ fún mi pé kò ní ìdí ẹ̀ torí mi ò fẹ́ káwọn èèyàn fẹnu bàyàn jẹ́ fún mi mo ti make up mind mi mo dẹ̀ believe pé èmi ni mo ní so I have say láìpẹ́ ẹ̀gìrì wọ́n dẹ̀ ni wọn kì í fa owó ẹ̀ṣẹ̀ gbẹ̀du ọlọ́run dẹ̀ ní jẹ́ kí n kú báyìí wọ́n ní kó lọ kó sìmẹ́ǹtì yẹn fún kábíyèsí. pé mo fi donate lára kó n fi ṣe lájú ní ara wájú palace. bóyá wọ́n sọ ń gbà yẹn pé wọ́n ṣe máa ń sọ pé bóyá ìyàwó wọn ní kan lọ ṣèǹjẹ̀ kan kò fowó ṣàmọ́ ṣàǹkó kò lọ. A lot of people are hungry. But to me, I believe that That's where I feel. So kó to di pé wọ́n wá pè mí ìjẹta yẹn lóru agogo òru náà pè mí ṣáàgó kan ti lù ṣáàbí tó wà lóru mo ti wà lórí ìjókòó mi ní twelve láti máa meditate after meditation bá pray tán I will sleep again màá tún jí nìdájí kí do tó wá morning prayer I was like they called me Nigerian number. I was very upset that night pé oh God who is this? Nọ́mbà yìí náà ò sí lórí fóònù mi just like Moshi mo shame no more. Money number, but mo ṣèyí mo yẹ mọ̀ pé mo ṣèyí síìmù so it's possible it's not showing name but Moshi ṣàrí pé nọ́mbà Nigeria number But mo ṣe pé mo wá rí pé continuously continuously mo I was angry mo ní ta ni kí ló dé kí ló ṣẹlẹ̀ lóru ọ̀gànjọ́ wọ́n wá ní àwọn ni ò máa rí pé àwọn ẹ̀gbọ́n ẹni tó wá dúró fún àkọ́bí wa ń sìn wọ́n wá láwọn ni pé àwọn kan fẹ́ sọ fún mi pé nǹkan kan ló ṣẹlẹ̀ pàdé ọ̀la lọ ta ilé o pé àwọn ò fọwọ́ sí o pé àwọn kàn déédéé pé àwọn ń sìn o mo ní òkè irọ́ àbóòtọ́ ẹ sẹ́ǹdì nọ́mbà ẹ̀sìn wọ́n sẹ́ǹdì ẹ̀ sí mi torí ngbà yẹn tèmi máa ń bá sọ̀rọ̀ yẹn fóònù tí mo máa fi ń bá sọ̀rọ̀ mo ti pàtì fóònù yẹn lórí WhatsApp yìí mi ò lò mọ́ so I don't even bother to check his name because mo kàn ní kó sẹ́ǹdì nọ́mbà wọ́n lè sẹ́ǹdì and I call him pick ah, ó ta lé ó ta eh, ó ṣàwọn ní voice note dára voice note mo play jáde tó ṣàwọn sọ̀rọ̀ yamayama number one number one some people now torí bí èmi bá ń sọ̀rọ̀ tèmi náà bá gbéṣẹ́ fáwọn èèyàn as a judge torí pé ẹni tó máa ń blog àdàbí adájọ́ àdàbí adájọ́ and a lot of people systematically tí ọ̀rọ̀ bá rú àwọn èèyàn lójú wọ́n máa ń dọ́gbọ́n wá pé àwọn èèyàn kan pè mí kan fọ̀rọ̀ wá mi lẹ́nu wò ó ti yé yín ìyẹn mi pé tí ọ̀rọ̀ bá ta kókó nígbà míì mi ò fi ṣègbéraga o ó ti yé yín mi ò fi ṣègbéraga o àwọn èèyàn ò ní sọ pé àwọn fẹ́ wá fún counseling but systematically wọ́n máa fi ọgbọ́n fi béèrè àìdíà mi àti ìmọ̀ mi kí ni mo rí sí ó ti yé yín àti tí bá dẹ̀ ni mo rí sí yẹn people view the work on it because people actually some people know that I love the truth I say the truth no matter how it is, it may haunt people. It may not look okay, but they know I'm a true sayer and I love the truth. Kò síbẹ̀ nìyẹn ṣe kò súnmọ́ mi àbí kò jìnnà sí mi. I will say the truth. Okay? So glory be to God on that. Bí mo ṣe ń sọ̀rọ̀ fáwọn èèyàn sí yìí àti gbogbo àwọn èèyàn tí má bá sọ̀rọ̀ lọ́tún lọ́sì. Èmi fúnra mi. I can't handle it alone because tí n can handle it. if I'm around tí n can handle it. mo lè jẹ̀bi but I had to let people also contribute because I'm not the only child of the father and I'm the last born of my father and you can see my age ó ti pẹ́ gan ilé náà ti kọ́ tán cut wọ́n kọ́ pẹ́pẹ́pẹ́ kan tó bí mi. bọ̀ tó ṣiṣẹ́ ni ó dẹ̀ kú nìyẹn wọ́n dẹ̀ sin síwájú ilé ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló máa ní tíyà bàbá wọn àti ìyá wọn tó máa kú wọ́n ní kó wá sin síwájú ilé wọn bóyá bàbá yẹn ò kọ́lé àbí ìyá náà ò kọ́lé ọmọ wa kọ́ ókè bóyá àwọn ọmọ yẹn wá dàgbà tó bá tún yá ọ̀nà wọn sọ pé wọ́n fẹ́ ta ilé bàbá wọn wọ́n lè wá sọ pé wọ́n fẹ́ wú òkú yẹn lọ síbì kan torí pé bóyá àwọn bàbá wọn ló nílé wọ́n yá ilẹ̀ yẹn láti sin àwọn bàbá yẹn síbẹ̀ àti ìyá yẹn síbẹ̀ ọmọ wọn tán dẹ̀ bí bóyá yẹn náà ti wá dàgbà ti wá kú àwọn ọmọ ọmọ wọn wọn wá fẹ́ lo ilé bàbá wọn wọn ní right ó ti yé wọ́n ti lé yìí bàbá yẹn fúnra rẹ̀ ló nílé ló nílẹ̀ orí nǹkan ilé tó kọ́ ni wọ́n sin sí. now èmi ni mò ń ṣiṣẹ́ lórí ilé yẹn ńgbà yẹn kì í ṣe pé mo fi ń post àbí pé mo sọ pé mo ló mì ń lówó ṣèbí mo kàn ń manage ni mo dẹ̀ tún lówó náà àwọn èèyàn ọ̀tá wọn yìí torí ọmọ yẹn ọ̀tá ni àti gbogbo wọn ìwà tán wù yẹn ìwà ọ̀tá burúkú ni wọ́n ń wù tó ń dẹ̀ ń wù lójúkorojú àti gbogbo wọn bọ́n ṣe ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn àwọn èèyàn ti rò pé òkè o tó bá ti ní wọ́n ta léyìn báyẹn ṣe mọ̀ pé mi ò rówó lé san sí ṣe mọ̀ pé mi sọ pé mo ń àwọn fún mi ṣe abẹ́rẹ́ tó bá bó ṣe pè fún mi ní seven million yẹn ó lè ti gba times three ẹ̀ ó ti yé so bóyá ọ̀dẹ̀ tí wá bó ṣe wò yín bẹ́ẹ̀ máa sọ pé kán fún mi percentage God forbid mi ní lọ́kàn rí ní tí èèyàn ò bá ṣe iṣẹ́ tí ó ń sàn mo dẹ̀ wò ó pé mo dẹ̀ mọ̀ dájúdájú ni pé kò sí bí ogun ṣe pọ̀ tó láyé fún mi gbogbo iṣẹ́ rere tí mo ti ṣe láyé mo máa jẹ́ kò ń ṣe inú sàárè ló ti máa bá mi èrè iṣẹ́ rere tí mo ti ṣe láyé àwọn èèyàn tó máa ń fẹ́ ba iṣẹ́ rere tí mo ṣe jẹ́ láyé lọ́lọ́run máa bá mi bá tiwọn jẹ́ ṣùgbọ́n èmi mo máa jèrè gbogbo iṣẹ́ rere tí mo ti ṣe ọmọ mi Adébùkọ́lá náà lè máa jẹ́ ìwà burúkú gbà ní bọ́ọ̀ yẹn wò but some people mo ti ń bá sọ̀rọ̀ àwọn kan rí ẹ̀gbọ́n mi kan rí only ah, this is taboo a lot of people only this is taboo ó lò máa lọ wú òkú bàbá wọn á wà lọ sí síbòmí lẹ́yìn ìgbà tí a sọ̀rọ̀ yìí ń gbà yẹn ilé yẹn náà kẹ̀dẹ̀ rèé ṣe mọ̀ pé ó ti wá fi ibi ilẹ̀ yẹn ti wá fi ń ṣe ti fi lọ rẹ́ǹtì náà ó ti fi rẹ́ǹtì tó ti ń gbowó láti bí ọdún méjì àtàbọ̀ yẹn náà ó fi ń rent fún àwọn mechanic àwọn tó ṣiṣẹ́ mbẹ̀ wọ́n ń sanwó fún every month náà ó ti gádà rẹ̀ pẹ̀lú gbogbo owó tó make lára mi gbà yẹn náà ó make owó for real pẹ̀lú gbogbo owó tó make lára mi gbà yẹn wọ́n ló ti mi ò sọ pé lára tèmi nìkan ó ti kọ́lé glory be to God níjọ́ tí mo dẹ̀ kọ́kọ́ bá sọ̀rọ̀ níjọ́ yẹn pé kó lọ ṣe nǹkan kan kó lọ open ó lóun ò ní account níjọ́ tí mo kọ́kọ́ bá sọ̀rọ̀ nígbà tí èmi tí mo kọ́kọ́ bẹ̀rẹ̀ sí í ṣiṣẹ́ níbi tí mo bẹ̀rẹ̀ sí ti ta mọ́tò tí mo tún ti rí owó ṣótíyé mo ní kó jẹ́ kí n fún lówó lákàtà ó lòun ò ní account ó ní kí n jẹ́ kó n send account ẹnìkan sí mi ó lòun ní máa bá òun sanwó náà sí account èèyàn ló send sí mi kò ní account mo ní kí ló dé tó lákàtà ó lẹ́yìn tí ò ṣiṣẹ́ tó lákàtà ṣó lẹ́yìn tí ò lówó ṣó lákàtà ó lòun ò lówó lòun ò dẹ̀ lákàtà kò dẹ̀ ní ló sọ yẹn bọ́lé ni wọ́n sọ pé kọ́lé glory be to God kò sí tí wọ́n bá tiẹ̀ ní nǹkan tiwọn bọ́tí tó wá fún nìsín mi pé ńgbà tó wá ti kọ́lé tó wá nídìí owó nìyẹn ẹ àbí kí ló dé tí ò lè lọ gbé títí ẹ̀ta torí òun ò tí ì kùn sí kán má bàa sọ pé òkè o wọ́n máa lọ wú òkú tiẹ̀ kúrò ńbẹ̀ yẹn òun ti kọ́ ilé wọ́n ṣe sọ fún mi o kí ló dé tí ò lọ gbé ilé ti ẹ̀ta tó wá jẹ́ ilé tí èmi torí pé níbí báyìí èmi ni mò ń náwó síbẹ̀ yẹn pé èmi ni last born yẹn ẹ wá mọ nǹkan kan tí mo fẹ́ sọ fún yín gbogbo nǹkan other things tí bàbá yẹn ní bọ̀bọ́ yìí náà ni wọ́n ló wà lọ́wọ́ ẹ̀ tó máa òun ló máa gba owó gbá ló máa gbowó àwo òun àti àti jùmọ̀kẹ́ yẹn Bímpé that's my senior sister yìí tó jẹ́ àkọ́bí màmá mi ìyá ọ̀tọ̀ ló bí òun we are five in number but five obìnrin mẹ́rin ló bí ọmọ wọn yẹn obìnrin mẹ́rin màmá mi nìkan ló bí ọmọ méjì ọlọ́run ló sọ pé kí ọlọ́run jẹ́ kí màmá mi ọlọ́run ló jẹ́ kó bí ẹlẹ́ẹ̀kejì that is me because èyí tó jẹ́ ẹ̀gbọ́n wa yẹn ó máa ń bẹ̀rù ó máa ń bẹ̀rù wọn ó ń bẹ̀rù Bímpé díẹ̀ ó ń bẹ̀rù àǹtí mi Jùmọ̀kẹ́ yẹn ó dẹ̀ tó máa ń bẹ̀rù Adéọlá yẹn because ó mọ̀ pé wọ́n lè ní kí ilẹ̀ ṣúlágo kan ọ̀sán so kò ń fẹ́ bá wọn dá sẹ́nìtìn ó láwọn òyò òbọ̀ tẹ́bi ò pa because wọ́n ti dẹ̀mọ̀ wọ́n ti dàgbà wọ́n dẹ̀ ti ṣe àwọn ọmọ wọn ti ṣetán ní yunifásitì last born wọn ló sọ pé wà yunifásitì sí bí ó dẹ̀ ti ṣetán ó dẹ̀ ń ṣiṣẹ́ náà ọjọ́ tí mo pè wọ́n sórí kìnìún mẹ́rin ó láwọn ò ṣe o middle wars àbí kí middle kí wọ́n ní àwọn middle maid kẹ́ni wọ́n ń jẹ́ ní nàìjíríà bíi pé kéèyàn máa bá wọn mú nǹkan bíi pab wọ́n ní à ní Canada ó ṣáà mo pé Canada ni bíbá iná ó ti yé pab Nàìjíríà ó yàtọ̀ sí ti Canada pé ká bá wọn mú nǹkan ká assist nurse làwọn ń ṣe ní hospital àwọn ò kì í ṣe nurse o pé kí n má miss things o mo ní àwọn tó pè mí àti jùmọ̀kẹ́ ló sọ àwọn tó pè mí tó sọ fún gbà iná sọ pé wọ́n lẹ́ ń ṣe nurse ó dẹ̀ nínú pé nurse kan làwọn ṣe pé iṣẹ́ táwọn ń ṣe nìyẹn pé bọ̀tí lítù táwọn ń ṣe yẹn pé ó tẹ̀ wọ́n lọ́rùn páwọn ò fẹ́ ẹni tó máa da ìrìnàjò ayé wọn rú pé gbogbo nǹkan táwọn ń ṣe yẹn náà lítù lítù àwọn ti fi kọ́ ilé kékeré tí àwọn ń gbé tí àwọn ọmọ wọn wà ọkọ wọn náà dẹ̀ tó ń kọ́lé ó dẹ̀ tó ń ṣe tó ń sàn he was explaining to me ṣe wá rí àwọn méjì yìí ibi tó ń pín fún àǹtí yẹn náà nígbà yẹn àwọn méjèèjì yẹn ni wọ́n ń rù lẹ̀ tí Jùmọ̀kẹ́ ò bá jókòó tì í torí ẹ̀ Ọlọ́run Elédùmarè ń gbọ́ I see the way my mommy also react to the things, you know. And I always, the truth is bitter. Oh. I see that uh, all of them, because if my mommy actually don't want things to spoil, me will blame her. I let me forget about mommy for now. Because that boy also, òun àti mommy mi mọ́ ṣe rí rèé tẹ́lẹ̀tẹ́lẹ̀. They are very close. The rightness a lot of people has given to me, a lot of insult I've received from people, most of it came with support of my mama. Otoro ni Kamason is with support of my mother. And tó bá dẹ̀ ti tó àkókò kan, ó ní a ó bọ́ àjàgà náà kúrò, a ó sì fọ́, ó ti yé tí èyàn ò bá value ẹ tí ò dẹ̀ fẹ́ progress ẹ you don't look for their for, but you re just kó kan reverse kúrò lọ́dọ̀ anybody bó ti wù kó rí anybody rí ó ti yé bẹ́ẹ̀ because téèyàn bá ṣe ẹrú gan tó bá dé stage kan á gba òmìnira ẹrú máa ń gbòmìnira wọ́n wèé pé à eléyìí tí ó ti ṣiṣẹ́ tó á gbòmìnira wọ́n lè sọ pé òkè kó lọ marry kóun náà lọ bímọ kóun náà bẹ̀rẹ̀ ayé tiẹ̀ ó ti yé that is to say ẹrú ò ní ṣe ẹrú láéláé ó ti yé bẹ́ẹ̀. bọ̀bọ̀ yìí èmi mo sẹ́ẹ̀dì owó tí mo ń ṣe bẹ̀ yẹn lọ apart from owó tó jí nítorí data tí mo fi sẹ́ẹ̀dì owó sí yẹn tèmi rò pé bí mo ṣe sọ pé a fẹ́ ṣe nǹkan bàbá wa yẹn inú ẹ̀ máa dùn tó dẹ̀ máa tó dẹ̀ rówó apart from owó tó jí pásánà lè máa fún lówó báyìí kó owó báyìí gbà. owó tí mo kọ́kọ́ fún báyìí gbà ọ̀kadà ló lọ fi rà owó pé mo kọ́kọ́ fún báyìí wọ́n sọ ọ̀kadà brand new ọ̀kadà tuntun ló lọ kọ́kọ́ fi rà good àwọn èèyàn sọ fún mi náà gbà mo kàn fún ló mo kàn fẹ́ bàjẹ́ ni ó kù ti bẹ̀rẹ̀ sí í ṣe owó yàmàyàmá ṣe gbogbo kò wé pé bó ṣe yẹ ti ọdún sàn èmi máa ń bèèrè pé let me make life easy for some people so that ìwà burúkú tó bá wà nínú wọn ó lè change wọn that's me but tó bá ṣe fẹ́ lòmí ẹni tó bá ti jẹ́ ìka ìwúrí mẹ́ni ìka ó ti yé kò dẹ̀ easy that's why ojú òtì mi bí mi ṣe rówó lé san gbà mí ojú òtì mi ṣé mo pé gbogbo tí mo ṣe ń pariwo kò sówó lé o mi ò rówó lé san ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ẹ rẹ pé wọn ò rí mi ni let me tell you my mommy is watching ìjọ sí náà sọ pé àwọn ò ní fóònù mọ́ i have extra phone mi fún wọn ni torí wọn làwọn ò ní fóònù wọn ní tí wọn bá gba fóònù yẹn lọ́wọ́ mi wọn máa fi wọn máa sọ fún mi bí wọn ṣe wo ṣáàtì ẹsàbọọdù tán ṣe wo tàbí kẹ you know and those people that time kan sọ fún yín gbà yẹn gbogbo àwọn yẹn ń bú mi àti gbogbo àwọn tó ń bú mi lórí Facebook yẹn My family are behind them. And when I have money, tí n bá rí owó báyìí, àwọn ni màá kọ́kọ́ tọ́jú. Ṣé wàá sọ kankan fún iṣẹ́ lọ́jọ́ tí mo fi ń tọrọ owó pé mi ò rówó lé sọ tí mo sọ pé àìní jẹ̀bi ẹ̀. Tí gbogbo èèyàn ń gbé píṣọ̀ mi káàkiri. <laughs> Tí Dorcas náà sọ pé tó sọ̀rọ̀ bí mo ṣe ń pọ́n Dorcas lé yẹn. Ah, of course mo mọ̀rọ̀ tí Dorcas jù sí mi náà. Oníṣẹ́ mo mọ̀ pé orí ìyá yẹn gan lè máa dájọ́ fún mi. Orí ìyá kankan ò dájọ́ fún mi. Orí ìyá kankan torí ìyá kan orí ìyá kan kò dájọ́ fún mi bọ̀ yẹn kọ́ là ń sọ bọ̀ mo ní mo ti gbọ́ because nígbà mìíràn o kò máa fi gbígbọ́ ṣe aláìgbọ́ ni sódà wà lè wà kò tẹ̀ lè pardon ẹjọ́ torí tí n bá sọ pé ìyá kan kò dá ṣe kiri fún mi níjọ́ náà lọ́hùn ó ti kọ́wọ́ fún mi nígbà náà lẹ́yìn náà tí mo pè wọlé mo lè má pè náà kí n kàn gbá kí n kàn ṣojú fúrú báwọn yòókù ṣe máa ń ṣe mo tèmi jẹ́ ẹni tó more àní gbogbo owó tí mo dẹ̀ wá béèrè lórí social media náà for my family náà kan lè rí inú inú wọn dẹ̀ máa dùn kò mà sówó lọ́wọ́ ẹ̀ ọjọ́ tó bá wà lọ́wọ́ mi gan sì nobody tó máa mọ̀ bẹ́ẹ̀ ni àní tó bá mọ̀ gan pàápàá torí ẹlòmíì tó bá tún mọ̀ gan á tún fògùn gbowó lọ́wọ́ ẹ̀ ogun kankan ò lè ṣiṣẹ́ gan torí ẹlòmíì torí ẹ̀ ní rísì wáyé máa fi ń block ẹlòmíì dànù gan tó torí ẹ̀ ní kẹ́nìbọ̀dì má kàn pè mí anyhow kì í ṣe pé bóyá mo ní mo ní owó yẹn àbí pé mo jólówó tí mo ń proud me i'm not a proud person but at the same time mo gbọ́dọ̀ fi packaging sí ọ̀rọ̀ mi gan bí tí mo bá ṣèyàn dé now let me continue èmi ṣiṣẹ́ pẹ̀lú owó tó jí àti owó tèmi fún táyé ẹ̀ change lẹ́sẹ̀kẹsẹ̀ tóun àṣìw ó ti yé bẹ́ẹ̀ ní moment yẹn ó tún ní gods ó lọ gbé lẹ́tà àmì ó lọ gbé ilé ni is a gigantic house but time, we demolish it and we wanted to start we want to build you know ó wá ní god èmi mo náà síbẹ̀ ògbà tó wọ́n fẹ́ agree òun àtẹni tó ń gba ogún mi ṣé mo bí àwọn èèyàn ṣe máa ń di lélẹ́yìí tí mi ò bá ní ẹ̀mí Ọlọ́run nínú tí bá jẹ́ èṣù bíi tiwọn mo lè pa àwọn méjèèjì fún pé wọ́n fi ọ̀bọ lọ̀ mí ẹ mọ rísì tó bá yẹ pé mi ò ń ṣe ọmọ Ọlọ́run báwọn èèyàn ṣe ń di evil ni mo sọ fún yín èmi ni mo ń kọ́ ilé yẹn lọ èmi ni mo náwó síbẹ̀ èmi ni wọ́n bí láàsì èmi ni mi ò jẹ́ kọ́bọ̀ bàbá mi rí nígbà tó kú yàtọ̀ sí fúdù tó rà fún mi lẹ́yìn tó ti kú yẹn mi ò jẹ sísì rí nínú ilé bàbá mi jùmọ̀kẹ́ iye tó ń pín fún mi olójókòó le èyí tó ń pín fún àǹtí tó yẹn gbogbo àwọn méjèèjì ló ń jẹ ní ogún ìyẹn mo fi sọ ó lè dàbí èébú fún mọ sí mi pé àti ìyá tiẹ̀ téèyàn bá dẹ̀ ti ń ṣe ṣìnà ń gbà mìíràn ó máa gbégbé ni mo fi ń sọ pé àwọn méjèèjì o ò dàbí ọmọ ọkọ wọn dàbí ọmọ àlè ní Ọlọ́run tó bá wo ẹ̀jẹ̀ wọn dáadáa ọmọ àlè ni wọn jẹ́ wọn ń ṣe mi ló bí wọn ọmọ tó bá bí fúnra rẹ̀ tó bá jẹ́ ẹ̀jẹ̀ ni torí ọ̀tọ̀ ni biological blood ọ̀tọ̀ ni ẹni tí a rán sí ẹ látọ̀run tí wọ́n bá ti rán ọ̀tá ẹ sí ẹ bí ọmọ then you are in sue tó bá dẹ̀ ti rán ìyá àbí ẹbí àtàrà sí ẹ bí ọ̀tá ẹ then ọgbọ́n burúkú àti nǹkan tí àdúrà ni Ọlọ́run fẹ́ kó o kún fún kó o súnmọ́ òun nìkan Because the people that are supposed to be your friends, that are supposed to be your comforter, supporter, your, you know, àwọn èèyàn tó máa olùtùnú ẹ wọ́n ti di ọ̀tá kò sí nǹkan kan nilo nílò nígbà yẹn mọ́ ju pé kó máa gbàdúrà sí Ọlọ́run pé Ọlọ́run jọ̀ọ́ ṣáàgbà mi because ogun eje báwọn èèyàn ṣe máa ń sọ Ọlọ́run Ẹlẹ́dàá nìkan ló máa ń gbàyàn lọ́wọ́ ogun ẹ̀jẹ̀ èmi ń kọ́ ilé lọ ẹ máa o <laughs> mo ṣe bẹ̀yẹn ìkan wá jáde àwọn méjèèjì àwọn bastard f words ni but mi ò àwọn family mi ni ọmọ àlè I tell you àwọn kan lè máa sọ̀rọ̀ pé bóyá sọ̀rọ̀ sẹ́gbẹ́ ẹni tó bá bínú pé mo sọ̀rọ̀ sí ẹ̀gbọ́n mi àbí wọ́n lẹ́gbọ́n mi ni wọ́n ń ṣẹ̀gbọ́n mi èṣù ni wọ́n èṣù lẹ́yìn èṣù ẹ má jẹ́ ká pọ́n sí tẹ̀bẹ̀ lákìsà tó bá ń support evil ọdún máa pa ẹ́ kó tó lọ má support evil mọ́ tó bá wà lọ under platform ìjọ má bínú èmi ń ṣe bẹ yẹn àwọn méjèèjì kò láì àwọn méjì ló kò láì nígbà tí ilé yẹn tó ti ń sọ tó ti ń sọ pé ilé yẹn tèmi ṣe rí owó báyìí ẹ má gbàgbé pé mo gbé Jùmọ̀kẹ́ yẹn àǹtí mi yẹn mo gbé wá sẹ́kọ̀ọ́ òun kò sí ọkàn tí ò pa mi báyìí kò sí nǹkan tí ò ṣe fún mi àwọn kan máa sọ wípé táwọn kan máa ń sọ̀rọ̀ sí mo ti ẹ̀gbọ́n tẹ́nìkan sọ pé ẹ ó lè jórí òun ló mú yàn orí ẹ̀ wò ni orí ìwọ tó bá bímọ torí ẹ̀ ò bá ṣòwò fọmọ ẹ̀ ìwọ tó bá bímọ torí ẹ̀ ò sọ̀pọ̀ọ̀tọ̀ ọmọ ẹ̀ láti níláárí torí ẹ̀ máa ń já ọmọ tó bí nínú bọ́ orí burúkú ló gbé ìyá kí ìyá àti bàbá kí bàbá tó bá ní orí òun ló ń bọ́ ọmọ òun jà orí ibú ló gbé bẹ́ẹ̀ ni because example kan ni mo ní irú nǹkan tó ṣe wọ́n nínú ilé mi tó náà fi ṣe mí ó nìyẹn tó ṣe mí lórí ọmọ mi ì tó torí ẹ̀ sọ pé kó jábọ́ ó dẹ̀ ń progress kò dẹ̀ tọrọ jẹ ìyẹn ọmọ tó jáde nínú mi torí mo mọ̀ pé àwọn èèyàn kan náà ni àwọn èèyàn dẹ̀ ti gbọ́ sórí yẹn bọ̀ wọn ò ní tìrìtì tòótọ́ torí pé wọn ò fẹ́ kí ogun náà ṣẹ́ táwọn èèyàn bá dẹ̀ fẹ́ kí ogun ṣẹ́ nínú ayé mi èmi fúnra mi fẹ́ kógun ṣẹ́ ó sì ti ṣe ọlọ́run sì ti yẹ ogun tí ó bá ṣẹ́ tọ́lọ́run sọ fún mi bó ti ṣẹ́ tẹ́nìkan bá tún wá ń gbórí sókè ìyẹn mi pé a ó fi bàtà irin ẹ̀mí mímọ́ tẹ orí orí ẹ̀dá bẹ̀. are you getting me yọ fún mi ní fork mo fẹ́ fi géṣà kì í àti náìfù. èmi ń ṣiṣẹ́ gbogbo wọn nígbà yẹn gbogbo nǹkan tí wọ́n gbà lọ́wọ́ mi little little tí ti bá fún wọn ìbàjẹ́ tí wọn dẹ̀ náà jẹ lára mi òun jẹ owó dáadáa tọ́ bá pé mẹ́wàá tí n bá fún wọn ní one twenty thousand that's one point something million ó ti yé àná dẹ̀ jù bẹ́ẹ̀ lọ bọ́ gbogbo wọn ọwọ́ epo ni wọ́n tó bá ti ń jẹ báyìí tó bá ń jẹ lọ́wọ́ báyìí náà wọ́n á rí àwọn ẹlòmíì kẹ̀dẹ̀ wọ́n á fọ̀bọ̀ lọ̀ mú wọn mọ́ pé lọ́jọ́ tó rí mi gan bá tanná ní ọjọ́ tó rí mi bá tanná yìí tó máa jẹ lẹ́nu mi lọ́wọ́ mi wọn ò ní gbádùn ayé wọn that's why bí mo ṣe gentle tó yìí ọjọ́ tí n bá pọ́nyàn lé mo máa ń pọ́nyàn lé gan tó bá ti ọjọ́ tó bá máa tẹ́ èmi á máa pọ́nlé òun á fẹ́ yẹ̀yẹ́ mi á fẹ́ dẹ̀ tì mí tó bá ti wá dẹ̀ tì mí á wá mọ̀ pé kakiri òbí lẹ́dà lọ́jọ́ tó rí mi bá tan náà lẹ̀ sí. Emi no. ná owó sílé bàbá tèmi pé kí kì í ṣe èmi nìkan kọ́ lóbì èmi ni last born èmi ni mi ò jẹ owó wọn rí mo sọ ní story ìjọ yẹn pé ìtàn pín fún mi jùmọ̀kẹ́ jẹ́ kò lé lórí ilé yìí ni wọ́n jà sí torí wọ́n bẹ̀rẹ̀ sí ń dàrú tó bẹ̀rẹ̀ sí ń ṣorí burúkú papọ̀ yeah èyí tó pèlè adéọlá yìí yunifásitì kogi state kẹmí ìgbìrà mi ò mọ mi ò ṣàmọ skul tó wà ní ìgbìrà bóyá wọ́n ní yunifásitì kan wà mẹ ibẹ̀ ló ti ṣe tán gbogbo àtọdẹ wà ní skul yẹn mọ́mì náà òun àti mọ́mì ló jọ wa báyìí olóògbé mọ́mì káàkiri káàkiri káàkiri ilé aláàfo oríṣiríṣi tí gbogbo during that time yẹn náà mo sọ pé mọ́mì ń pè mí pé òun ti bà nǹkan jẹ́ jìnnà fún èmi òun àti ọmọ orogún ẹ̀ lójoojọ́ rìn kiri kí ni wọ́n wá kiri ńgbà yẹn torí ilé orogún ogún yìí náà ó ti yé èmi ò dẹ̀ bá wọn jà sọ́rọ̀ ogún ní ìtí ẹ̀ bá wọn wò rí jùmọ̀kẹ́ yìí náà ló máa pè mí níjọ́ náà ẹ má bínú pé mo pè ní jùmọ̀ pé bó ṣe ń ṣe wèrè tó yìí náà mo máa ń fi àǹtí sí orúkọ wọn àwọn tí mi ò ṣe fún tí wọn ò ṣe anything fún mi tó jẹ́ pé èmi ni Ọlọ́run lò fún wọn ìmí ìmá ìrúd sí mi mi wà èmi ni Ọlọ́run lò fún wọn ìwọ́n wí ọ̀jọ́ dà mi ò lè sọ lọ́la o torí bí mo ìsìn kan tí mo nídìí wọn ẹni tá a bá ti pè ń sìn tí ò wúlò tí ò lè kò sẹ́nìkan nínú wọn tó tiẹ̀ lè sọ pé ó jáde o mo fẹ́ lọ pé two million ẹ bá mi lọ yá two million kó tiẹ̀ kó má tiẹ̀ ní lọ́wọ́ kó sọ pé wọ́n fẹ́ lọ yá two million wọn ò lè rí yá ni because they don't want it so bọ̀ tẹ́mi bá wá rí tọ́lọ́run bá wá yọ nǹkan kan fún mi tó yọ millions tó dẹ̀ yọ ògo àti àpọ́nlé kan fún wọn ìgírí yẹn náà máa kọjú mọ́ kokokoko láti bàjẹ́ àti ìpè orí wọn burú èmi kì í ṣe pé orí wọn burú olórí burúkú ló máa ń ṣe bẹ́ẹ̀ tó máa rí èèyàn tí ọlọ́run lò tó dẹ̀ jẹ́ pé ó ṣe dáadáa fún ẹni náà ó wá sọ pé tòun tòun àti gbogbo agbára ló fẹ́ fi bring ẹ̀ anyway let's continue èmi ń ṣe lé òun lọ gbélé táwọn wá agree láàrin ara wọn láti tàwọn ọ̀pẹ̀ mi ó ní mo play ǹjọ́ ẹ̀ ló wá ní ẹ ṣé òun mọ nọ́mbà mi àmì ṣé èmi èmi èmi àtòun sọ̀rọ̀ láti jọ ẹ̀ jùmọ̀kẹ́ ní nọ́mbà mi jùmọ̀kẹ́ ń bá ọmọ ẹ̀ sọ̀rọ̀ dámilọ́lá dámilọ́lá ìpè mí about two months ago tó ń bẹ àbí last month pé kí n fún un lówó òun ní ìdòwó kí n assist òun iṣẹ́ ìtọ́mọ yẹn bá ti ní ìdòwó báyìí ló máa pè mí I don't want anybody to be calling me to be assisting them èmi ò tí ì ṣe olówó kọ́ má bàa sọ pé olówó kan láàrin otòṣì mẹ́fà odò àwọn yòókù gbogbo wọn ni wọ́n dọ́gbọ́n sọ̀rọ̀ ara wọn now let me tell you some story that day i was saying it and i left i i, I drop it that day last week about two weeks ago that I, is it two weeks or a week ago that i was shouting crying for money to parents do you know what happened somebody asked for my Nigeria account and he paid me thirty five thousand. out of the people trying to donate money for me then because there was no money that month also to pay mommy. I have only 7,000 in my account and I told her that look at it, oh, I don't have money. Oh. The only I have only 7,000 in my naira in my business account in Nigeria. 7,000 is about shokwe pé 30 ṣó 30 dollar. Be 20 dollar that's the money that is in my account. Oh. I don't have money. Oh. Should I give you 5,000? Kó lè kù 2,000 me. Mo you want wọ́n mo dẹ̀ fún wọn ní wọ́n dẹ̀ ní bẹ́ẹ̀ ni àwọn máa gbà mo dẹ̀ fi two thousand yẹn mo dẹ̀ fún wọn five thousand yẹn ṣé wá rí bẹ́ẹ̀ nìyẹn ṣe fún mi bọ́n ṣe ń try láti raise owó fún mi táwọn kan tó ní kí n fún mọ́ àkáǹtì mi nọ́mbà mi wá ń jẹ́ yẹn wọ́n ṣe fún mi ní thirty thousand thirty five thousand sínú àkáǹtì mi báyìí you know what I do mo ṣá ṣáìṣẹ́ ní mọ́mì sí owó twenty five nínú ẹ̀ sí mọ́mì nìyẹn ìpínlẹ̀ ìjọba mi fún àti Jùmọ̀kẹ́ ní ten thousand kan fi jẹun ẹ bá mi ẹ̀yin náà ẹ fi pẹ̀lú owó tí mo ti transfer fún yín tẹ́lẹ̀ fi fifteen years. sí ẹ bá manager pé wọ́n dash mi ní thirty thousand yẹn sí ẹ ti understand èmi ò tí complete o láti san owó mi o mi ò tí san gbèsè tí mo jẹ ń bí o mo sáré fún wọn meanwhile wọ́n rí owó ẹ understand there is nothing wọ́n ṣe láti fi help me o physically and spiritually financially they have not contribute anything tí n bá sọ fún mi fáwọn èèyàn pé they none of my family have contributed anything to my progress and that's why i'm doing it when i do it i will try tí mi bá tí mi bá dẹ̀ kọ̀ tí mi bá fún wọn wọ́n máa gbà pẹ̀lú ipá ni people dey even have crowd because they they purposely supporting some evil bloggers on facebook so that they be helping them to bully me also do you know all the people bully me do you know most of people bully me they hold my money they use my money to buy phone they are using to bully me to support those people. How painful could it be? To bury, rí kì í ṣe pé wọ́n sọ fún mi mom sí mi máa sọ fún mi á máa sọ ní tí Esabod bá sọ fún Do you know how painful it is? Do you know how painful it is? She wá rí bí mo ṣe fún wọn ní owó yẹn tán ní ọjọ́ thirty five thousand? Me was owó tán send send account mi nobody pay me money since that day bí mo ṣe fún wọn jùmọ̀kẹ́ yẹn gẹ̀dẹ̀rẹ́ kó tó di ìgbà tí mo send owó sí wọn yẹn last week mo send owó yìí tí mo sọ yìí definitely wọ́n ti arrange pẹ̀lú ẹni tó fẹ́ ta ilé ilé tí èmi wọn ò rò pé òkè o ọmọbìnrin yìí ti send owó òun ló ṣe iṣẹ́ débi tó dé yẹn o wọn ò rò débẹ̀ o wọn ò rò wọn ò fẹ́ ta lé yẹn bí tí ìbá jẹ́ pé wọ́n pè mí kan pè mí nínú wọn ṣì ń gbá kó jẹ́ pé mo fẹ́ agree láti tà pé mo fọwọ́ sí ṣì ń gbá wọn ní fún mi. all these people tó bá ṣerú nǹkan báyìí tó go to this extent ṣe é rè pé tán ẹ rè pé wọn ti gbìyànjú láti pa mí ni tọ́lọ́run ò pa mí. ogun tí àwọn aráàta gbé dìde yẹn bíbélì sọ fún abẹ àmì yorùbá sọ pé tí kulé ò bá pààyàn tòde ò lè ríyàn mú tí mo sẹ́ẹ̀dì owó yẹn fún ọ Jùmọ̀kẹ́ tí mo sẹ́ǹdì owó fún ẹ̀gbọ́n mi yẹn òun ló ń pinnu gbogbo tẹ́mi sì ń rò pé Tomo ah, tọmọ ẹ ti bèrè yẹn tọmọ ẹ sọ pé gbogbo nǹkan tẹ́mi bá fẹ́ fún o òun ní ọmọ ẹ pè mí last week yeah, a week before pé Jùmọ̀kẹ́ sọ pé wọ́n lè mí ń wá number. òun pé nǹkan tẹ́mi bá fẹ́ sọ fóun tí ó ti mọ̀ pé nǹkan tẹ́mi bá fẹ́ fún un kí n fún ọmọ òun ọmọ ẹ pè mí sọ bẹ́ẹ̀ mo ní mi ìwà nọ́mbà ẹ̀ mi ò dẹ̀ pé anybody o bọ́ bó ṣe ti pè mí yẹn mo ti bìlí pé ó fẹ́ tọrọ owó lọ́mù bọ̀ torí ìwà wọn àti ìṣesí wọn kò ní jẹ́ tí wọ́n bá ṣe dáadáa sí mi bá tiẹ̀ máa sọ pé mi ò tí ì sanwó olé ní bíbà tó jẹ́ pé àwọn náà nice tó jẹ́ pé wàá lè sọ pé òkè o àwọn ti táwọn èèyàn tó jẹ́ ìkà yóò mọ̀ ni pé you don't want my progress you cannot progress you try to pull me down you be poor because kò sí bí mo ṣe jábọ́ To mo ì máa jábọ́ lé yín lórí ni mo ì máa ga jù yín Okay kó jẹ́ pé mi ò ṣe bí fún wọn ṣé mo pé tó bá jẹ́ pé mo jí wọn ní nǹkan mo gba nǹkan wọn àbí tó jẹ́ pé kì í ṣàwọn ló ṣèkà fún mi tẹ́ pé mi mo ṣe mo lè sọ pé òkè wọn ní legal right lórí mi but a ni ọlọ́run lò fún majority of them and they are still waging war against me wọ́n dẹ̀ ń ṣe ìkà ní ojúkorojú lójú àwọn èèyàn ẹ mọ nǹkan tó fọ́nì mi nọmba one ilẹ̀ bàbá mi ibi tó ń sin bàbá mi sí olóòfẹ́ wu o ti wá jàjàbọ́ nìyẹn tó bá tẹ̀ máa tilẹ̀ ibi tó ń gbé orí ẹ̀ sí Ni Nigeria, o ti lo kọ́lé ìbàjẹ́ rúmọ̀ ní palo, ìbàjẹ́ yàrá kan o ṣáà ti níbi tó ń sùn sí tó jẹ́ tiẹ̀ fine o wá lè tà yẹn kó o lọ fi yáwó lọ́dọ̀ lápò o wá gbébi tó ń sin bàbá ẹ̀ sí ẹni tó ń sin yìí ó dẹ̀ pé kó sọ pé wọ́n gbé ọba ọba kan kó wọ́n lọ gbé síbòmíì ẹ gbọ́dọ̀ mi mi ò tí ì rírú àwọn ọmọ ilé rí torí bẹ́ẹ̀ mo kú èrìyè mi ọmọdé ni mí o ṣùgbọ́n àgbàlagbàgbàgbà ló ń gbénú mi tó da ayé àti ọ̀run èmi kwẹ́rì mi ní bá wọn sọ báyìí mo kwẹ́rì àwọn méjèèjì tó bí wọn ìyá wọn yẹn bẹ́ẹ̀ ni bàbá mi ti kú o but mo kwẹ́rì àwọn méjèèjì on behalf of my father tó ti kú pé ọmọ méjèèjì ọmọ àlè ni wọn ó yẹ wọn máa mọ ibi tí wọn ti gbé wọn kì í ṣe bàbá mi ló bí wọn. wọn ò wé pé òkè o owó tí mo kọ́kọ́ ná síbẹ̀ yẹn ọmọ yìí ló náwó síbẹ̀ tó ń ṣe bẹ̀yẹn ẹ ní god ẹ̀yin méjèèjì ẹ wá lọ ta ẹ wá mọ nǹkan tó ṣẹlẹ̀ àwọn méjèèjì yẹn ọ̀tá dẹ̀ ni wọ́n láyé àtọ̀run but when it come to the tó bá ti dìgbà tó ń fẹ́ ṣe burúkú wọ́n máa click pa ni they are evil ẹ jẹ́ n gist yín ní kékeré ah story wọn máa pọ̀ story wọn dirty story wọn rùn their story is smelly is dirty jùmọ̀kẹ́ yìí tó jẹ́ wòlíì èké yìí èmi mo preach jésù fún gbà ẹ̀ ó dẹ̀ lóun ti gbọ́ gbà tó dẹ̀ máa yá tó lóun bẹ̀rẹ̀ sí ń gba jésù ó dòun di aláṣọ funfun kérúbà torí ẹ̀ mo ṣe máa ń pe kérúbà kérosìn òun ni ó bá yá ẹni tó bá ń ṣoògùn lọ́wọ́lọ́wọ́ sí mi tó ń porí mi níbi kí mọ́tò parí dànù kan tó parí ẹnìkan ń ṣoògùn lọ́wọ́lọ́wọ́ ẹnìkan ń sa orí mi ẹni bá pè tó bá ṣépè fún mi ẹni bá tan kánù burúkú torí mi ẹnikẹ́ni tó bá gbógun tì mí tó bá gbógun tọmọ mi kí mọ́tò parí dànù kan tó parí yes somebody is doing something you think eh, you think God you think ẹrù pọ́lọ̀ wọn ẹgbẹ́ yín ló ń ṣe ni ọlọ́run ju ènìyàn lọ kò ń ṣe ènìyàn tí èèyàn lè bribe ẹnikẹ́ni tó bá dẹ̀ support yín nínú gbogbo àwọn èèyàn tó ti gbọ́rọ̀ yìí láti hàn tèmi ẹlẹ́dàá ṣẹ̀dá máa rán ẹ̀dá bẹ́ẹ̀ ní ọ̀run àrèmábọ̀ ọ̀run kíákíá ọ̀run wàràwàrà lọ́nà máa rán ẹ̀dá bẹ́ẹ̀ ẹni bá support yín ẹnikẹ́ni ní kọ̀rọ̀ ní gbangba tó bá support yín nínú nǹkan tẹ́ ṣe yẹn ọ̀run wẹ́rẹ́wẹ́rẹ́ ọ̀run wàràwàrà lọ́lọ́run máa rán ẹ̀yin ẹ̀dá bẹ́ẹ̀ lọ àti ẹ̀yin àtàwọn tó bá rán yín iṣẹ́ tó bá ń support yín fún iṣẹ́ burúkú yẹn. dis Jùmọ̀kẹ́ yìí ni mo sọ pé lọ ẹ máa gbọ́ o tó bá ṣe tán máa ní Auto Bola ẹ ó lògo wọn ogówo ni gbogbo yín in fact ọlọ́run ò ṣe é query ṣùgbọ́n ọlọ́run ti dá mi láti take decision on my own but the decision they always preach to me that family is a family ẹni bá tún sọ fún mi pé family is a family mọ́tò ló máa pa ẹ́ dànù àwọn family tó fẹ́ pa ẹ́ lójoojúmọ́ tó bá yẹ pé àwọn family tó yẹ pé wọ́n fẹ́ pa ẹ́ àwọn family tó fẹ́ pa ẹ́ bíbélì gan kí ni mo tún ń wá gan tẹ́lọ̀rùn ò sọ fún mi ó ní tó jù ẹ̀ bá fẹ́ kó wọnú ní yọ sọnù wọn ò pè o Jùmọ̀kẹ́ yìí ni mo ló lọ oríṣiríṣi ìwà wọn rùn ìwà gbogbo ìwà burúkú tí Jọmọ̀kẹ́ ó dẹ̀ máa jáde á pa irọ́ mọ́ mi gèlètè gbogbo problem tí mo ti là kọjá láyé kò sí kọ̀ọ̀kan tí Jọmọ̀kẹ́ àti èyí tó jẹ́ ẹ̀gbọ́n yẹn àmì àbúrò ẹ̀rẹ̀ tí ò tí ò mọ̀ ń pa ẹ̀ bí àwọn fámìlì bàbá báwọn náà ni ti ìyá náà máa ṣe ṣe tiwọn kí ló dé orí burúkú lẹ gbé wáyé ni ẹ mọ̀ pé níbo tó bá ti ń fàyàn sílẹ̀ ẹ mọ̀ pé ó máa lọlẹ̀ ni àwọn èèyàn tí mo ń bá fàwé lórí Facebook tó pé wọ́n ń fà mí wálẹ̀ ni wọ́n dúró wọ́n gbẹ́jú ẹnu ẹ̀yìn wọ́n jẹ́ ìkà wọ́n support ẹ̀yìn ìkà lèmi ṣe dojú ìjà kan wọ́n pé leave me alone let me be or you die You àbí kẹ́ kúkú yà kẹ́ sọmọnù kẹ́ ṣòfò ọmọ gbogbo nǹkan yín bàjẹ́ láyé yín. Close the door. tí mo ń sọ̀rọ̀ pé wọ́n ta ilẹ̀ yẹn tí mo ń sọ pé láti jẹ tansin ó ń ṣagídí ni àwọn èèyàn kan ń bàkẹ́ ọ̀ gbogbo ìwé tó lọ tó gbé ó lọ fọ́ọ̀jì orúkọ àǹtí àǹtí àǹtí tóyìn ó fọ́ọ̀jì orúkọ àǹtí tóyìn that is ó fọ́ọ̀jì orúkọ wọn ó fọ́ọ̀jì ó fi signature sí pé wọ́n sign wọ́n dẹ̀ ti pe àǹtí tóyìn àǹtí tóyìn ò sign thank god pé bọ̀bọ́ yìí kò sọ fẹ́ anybody kò jẹ́ kẹ́nibọ̀dì nínú ilé kò jẹ́ kẹ́nibọ̀dì mọ̀ ẹnìkan tí ó wà nínú níbẹ̀ yẹn ló sọ pé à ah, wọ́n mọ̀ wọ́n mọ̀ àrígbọ́ kúrúkúrú pé wọ́n ní adé ti gba owó lórí ilẹ̀ yẹn ṣe mọ̀ pé owó ti gbéyàn síbẹ̀ náà láti wá máa ṣọmọ láti máa ṣiṣẹ́ wọ́n ti gbé àwọn mẹkáníìkì yẹn wọ́n ríyàn àwọn náà kàn ṣẹnu fúró sọ fún àwọn pé ah, wọ́n fẹ́ tàbí tí àwọn tán gbé fáwọn yìí o àwọn ni wọ́n lọ sọ fún big eh, big uncle wa pé tí yẹn wá pé àǹtí first born wa yẹn tó kù lẹ́yìn ẹ̀gbọ́n yẹn ní first born ìyẹn ṣe pé they don't want me to know èmi ò kó wá di níjọ́ kọ̀ọ̀kan lòun wá ṣàánú mi kí wá sọ pé òkè mo fẹ́ lọ kọ́ ilé o ibi tá a ṣe léde o mo fẹ́ ṣe bẹ̀yẹn fún bàbá mi o wọ́n á sọ fún pé wọ́n ti tà wọ́n ti náwó jẹ ìlú ni wọ́n lè fún wọn ṣiṣẹ́ wọn máa ná àbí wọn ní násán nígbà tí ọ̀rọ̀ yẹn ṣàṣẹlẹ̀ bẹ́ẹ̀ sí mo wá pé Jùmọ̀kẹ́ mi ò kọ́kọ́ pé mi ò wọn mo pe mọ́mì mo ṣàlàyé fún mọ́mì mọ́mì wá ní ẹ ìgbọ́ ẹ àwọn ti pé Jùmọ̀kẹ́ ń sìn kò sọ bọ̀tà wá wá pọ̀ ọmọ ẹ̀ ọmọ ẹ̀ wá ṣàlàyé dáadáa pé adésọpọ̀ máa sẹ́ni one point five sí wọn kódẹ̀ ti sẹ́ni two something kan fún wọn tele. mo ní ẹ má gbowó o kàn sọ that place is not for sale number one wọ́n sin òkú sí níwájú ilé ni wọ́n sin òkú sí. Si it's not for sale and kì í ṣòun nìkan ni wọ́n bí he has no right to sell it that is fraud and this boy mo ti ṣàlàyé ń jẹ́ ẹ̀ bó ṣe gbé mi lọ sínú igbó kì í ṣèmi nìkan kò mọ̀ pé mo ń bọ̀ ń jẹ́ ìpẹ̀lú ọmọ mi síkàrẹ́ àtọmọ ẹ̀ tí mo fẹ́ dá padà fún tọmọ ẹ̀ gbé lọ́dọ̀ mi inú igbó ọlọ́run ni ò pa I forgiven him getting to Canada here owó tí ó kọ́kọ́ rí lára mi báyìí ó lọ rọ̀ kadà tuntun kì í ṣe hundred thousand ló ń tọ̀ kadà náà life ẹ̀ change lẹ́sẹ̀kẹsẹ̀ so tó bá make life wọn better wọ́n fẹ́ ba life tiẹ̀ jẹ́ wọ́n ba gbogbo nǹkan tiẹ̀ jẹ́ àní mo sọ ọlọ́run gbọ́ àwọn èèyàn promise mo ní kí n send account number mi lọ́jọ́ tí mo ti send owó sí ọ̀dọ̀ mọ́mì yẹn tí mo ti send owó yẹn bible rẹ̀ gbogbo àwọn tó ní kí n send nàìjíríà account mi nobody pay money again Baba, òun so òun rè tí mo send owó yẹn sí mọ́mì báyìí ìyẹn mi pé ẹlẹ́dàá mọ́mì ò gbowó mọ́mì ọlọ́run sọ fún pé kí n má fún wọn lówó mọ́ tọ́lọ́run bá ń ṣe nǹkan bẹ́ẹ̀ yẹn wọ́n ń ṣe nǹkan kan tí ò dá sí mi ni kì í ṣe pé wọ́n ń mi ń ṣe I know it. She always don't want any settlement between àwọn ọmọ yẹn wípé kí politics gbogbo ẹ̀ kọ́ ṣáà máa dàrú and she want peace for some people. ẹ mọ̀ pé ń jẹ́ mo ní mo fo gbogbo tí ọba ti sọ̀rọ̀ débi ọ̀pọ̀lọ́ bá ti sọ̀rọ̀ débi rò ó máa fò tí bá ní kí n sọ̀rọ̀ bọ̀bọ̀ yẹn tẹ́nu ó máa kọ́ sọ̀rọ̀ màmá mi gan ọ̀rọ̀ màmá mi ọ̀rọ̀ màmá mi adúlá pé èèyàn nǹkan tú ara ilé ẹ̀ especially mọ́mì mi mò ń tú wọn láṣìírí láì mọ́ ṣe wà yẹn bí ọmọ yẹn ṣe talẹ̀ yẹn sì tó ń sẹ̀ǹdẹ̀ owó sọ́dọ̀ adéọlá yẹn lẹ́yìn tó ti lọ sílé kábíyèsí ní àná tó ti sọ fún pé ṣé wọ́n sáìn tọ́rẹ́ mi nígbà tí àwọn èèyàn tiẹ̀ ń sọ pé wọ́n ní wọ́n gbogbo èèyàn ló sáìn o pàtó kọ́kọ́ bá mi sọ pé gbogbo èèyàn ló sáìn pé mi nìkan ni ò sáìn èmi gangan tó ń ní mi ìsáìn yẹn mo wà more important mo sọ́ọ̀rì láti sọ kò ń ṣojú orí la ń sọ pé mo tiẹ̀ dìde èmi ni mo bẹ̀rẹ̀ sí ń ṣe bẹ̀yẹn number one, I, I invested money in that place. So they cannot take my thing without my consent. And I'm not saying that, okay, tẹ́ bá fẹ́, a because it's a big, it's a big place, not a small place. We can easily share it. I've given that option then. We can share it. Share the place. Don't see Baba Missy. You can share it. See the Do whatever you want with your own. but with all my money and my right also and you are being the one tó ti ń jẹ gbogbo nǹkan kìíní láti rẹ̀ dàtí ẹ má máa sọ pé mi ò tọ́ sí nǹkan mo sọ lẹ́ẹ̀kan pé báwọn èèyàn ṣe máa ń dìkà lélẹ́yọ̀ tẹ́mi bá jẹ́ ẹnìkan tó jẹ́yàn burúkú n tó ń ṣe yẹn mo lè dákẹ́ bẹ́ẹ̀ ni mo lè dákẹ́ tí má jẹ́yàn burúkú báwọn èèyàn ṣe máa ń para wọn sọnù lélẹ̀ tó torí nǹkan kì í ṣe torí ilé yẹn kò ń ṣe pé tí n bá dé mo fẹ́ lọ gbé sí mo fẹ́ lọ gbé kàrẹ̀ ó ti yẹ yín ti máa wá nàìjíríà kì í ṣe kó mo fẹ́ gbé kalẹ̀ òun ló yan ọkùnrin mo kàn fi pọ́n wọn lé ni bọ̀ kéèyàn máa ṣèkà fún ẹ lójúkorojú ṣé ọmọ ẹgbẹ́ tó bá dé stage kan ìwọ náà máa fẹ́ retaliate ìkà ni wọ́n ń ṣe fún mi wọn ò fẹ́ kí n lù ú yọ wọn ò fẹ́ kí n ṣe nǹkan kan yọrí tó bá dẹ̀ ràn ẹ́ mo mọ̀ pé àtàwà ń bẹ̀ àwọn tí mo sọ̀rọ̀ wọn àwọn politician àti àwọn ọba kan àwọn kan tí mo sọ̀rọ̀ wọn they are part of it but gbogbo ẹnikẹ́ni tó bá wà nídìí ọ̀rọ̀ yìí tí ò fẹ́ kí n sinmi mo fẹ́ sọ eléyìí fún ẹ <laughs> mi lè mú yín ojúbọ Ọlọ́run lè mú gbogbo èèyàn ó ti yé bọ mi ìwà tún ní sọ wípé àwọn ará àtàmì ní blame anybody fún ara ilé tó ń bá bẹ̀ níṣẹ́ burúkú sí ẹ tó bá ṣe ìkà wà nínú wọn náà wọ́n ara wọn ni kò ń ṣe fún èmi bó ṣe wà yẹn sìn àṣírí ẹ̀ ti tú kò sí bó ṣe ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ àti gbogbo ìwà òṣì àti tìkà tó wù tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò lè ṣe mọ́ sìn káṣírí ẹ̀ má tú wọ́n bá bire kó tún lọ máa ṣe kò ṣe gan wọ́n máa investigate ẹ̀ torí pé a ti sọ sórí social media ibi tẹ́nu dẹ̀ ẹ̀sẹ̀ ò débẹ̀ bẹ́ẹ̀ ni in tí mo dẹ̀ sọ kò ń ṣe pé mo rà ràbù torí àwọn kan máa sọ pé wọ́n tánìṣe yàn èmi bọ́lá mi ò tánìṣe anybody ìwà ìkà pọ̀ ní orílẹ̀-èdè Nigeria to any level and when the truth come out people don't want you to say it they want you to keep quiet they want you to swallow it they want you to die with it even when they are giving you things that are not suitable they want you to swallow it eat the poison and die that's what they want for you but I refuse to eat poison I refuse to eat any uneatable things and die I reject it. after tó lọ sílé ọba mo ń sọ fún wọn bẹ́ẹ̀ àǹtí yẹn wọ́n láwọn fẹ́ lọ bèrè lọ́wọ́ ẹ̀ bóyá ó sọ sáìn mo láǹtí yẹn ò sáìn àǹtí yẹn ò fọwọ́ to tó bá fọwọ́ sí kò ní pè tí à ń tí first born wọn tó bá fọwọ́ sí kò ní pè mí náà á kàn gba tiẹ̀ náà ni wọn á kàn pín láàrin àwọn mẹ́tẹ̀ẹ̀ta á dẹ̀ ṣojú mẹ́rẹ́ bọ́lá lòun ò fẹ́ ló ṣe pè mí àwọn tí ọba tẹ̀sán pa àwọn ọmọ bèrè lọ́wọ́ ẹ̀ bèrè lọ́wọ́ wọn mo ní àǹtí yẹn ò sáyẹn ó nítorí wọ́n rí signation ní ìwé tó gbé wá wọ́n that's not the signation of àǹtí àǹtí ò lè sáyìn kó wá sọ pé òun ò sáyìn kó wá sọ pé kó wá pè mí kó wá máa sọ fún mi wọ́n yà pé ọ̀gá kò mọ̀ pé mo máa pe kábíyèsí pé ó dẹ̀ ti gbàgbé pé mo ní nọ́mbà wọn lọ́wọ́ èèyàn náà máa ń dá mi tí kò bá lè tẹ̀lẹ̀ tútù ní ọjọ́ tí mo ní kó bá mi kó nǹkan lọ fún kábíyèsí gbà yẹn tí mo ní kọ́ kó ráìsì lọ tí mo ṣáà ń ṣe nǹkan àwọn èèyàn ń ṣe mo ṣe fẹ́ ṣe politics mo ní mi ṣe politics wọn kàn wọ́n pé ọba ìlú mi ni wọ́n wọ́n dẹ̀ ṣe sọ̀rọ̀ wọn ṣe ti understand mo dẹ̀ mọ̀ wọ́n bàbá wa náà ni wọ́n bá family wa náà ni wọ́n jẹ́ ẹ ti understand. I should be able to call mi ò mọ̀ pé nǹkan báyìí máa ṣẹlẹ̀ I should be able to call ẹ ti understand bẹ́ẹ̀ wọ́n ti mọ̀ pé kábíyèsí lánàá wọ́n láwọn wà lọ́nà wọ́n travel bọ̀ kí n pe olórí mọ́dẹ olórí lọ́mọdé ti pọ̀ lórí gan kí n tó pè wọ́n ṣe to understand because mi àti olórí náà kékeré a máa jọ ń sọ̀rọ̀ mhm. olórí àgbà gan àbúrò bob sílẹ̀ ni wọ́n ń jẹ́ ó ti yé mo ṣe mọ̀ pé èmi normally tó bá pé mo use mọ́lé mo dẹ̀ wà ní ẹ̀jà pé mo use mọ́lé all this nonsense ngbà mí náà ngbà mí kò ní máa ṣẹlẹ̀ síyàn ṣe mọ̀ pé torí ẹ̀ bíbélì sọ pé tí pẹ̀lẹ́pẹ̀lẹ́ bá ti bàjẹ́ kí olódodo fẹ́ ṣe gbogbo àwọn eléyìí mi ò gbéraga mi ò jí mi ní mo jẹ́ anything kọ́lọ̀ ṣe mí léyìn pàtàkì kó ṣe mí lẹ́nu tó lẹ́nu gan but in my little way mo ní ẹnu in fact mo máa lẹ́nu jù wọ́n lọ tó bá pẹ́ mo wà ní sọ̀rọ̀ àǹdí mo wà ní sí facility wọn but mo jẹ́ nìkan tó yẹ pé mi ò give a damn for the bullshit táwọn èèyàn máa ń ṣe ó ti yé mẹ́yẹn so i don't want to be linking with you i don't want to link your house because of you know because of something i love to stay on the truth okay. I love people. I can assist people, but I love, you know, mo ṣáà like òtítọ́ ọ̀rọ̀. Wọ́n sọ fún mi pé mo ní pé kò mọ nǹkankan pé àǹtí èèyàn mọ nǹkankan wọ́n ṣàpè mọ́. Àǹtí èèyàn ti wá wà disturb wọn pé wọ́n ti pè wọ́n ju pé àwọn sọ pé òun mọ anything. Bó sọ pé òun fẹ́ wá fún wọn ló pé òun ní kó má wà. Báwọn ò fẹ́, àwọn ò lówó but iṣẹ́ oṣù táwọn ń ṣe yẹn àwọn ó place àwọn ju pé káwọn lọ ta ilé bàbá àwọn káwọn wá gba owó ẹ tó ń stand òun náà ló complain gbà yín pé wọ́n nílé yẹn ti fẹ́ wó o wọ́n tà mú ni kó dáa níbo ló máa gbé òkú bàbá sí ṣé wọ́n máa lọ wú òkú bàbá ta lé pẹ̀lú òkú ẹnìyẹn òun ló ní nǹkan ẹ tí ò bá ṣiṣẹ́ kó lówó ó kì í báwo ni ẹ̀yin náà try kódà yìí òun ló ní kẹ́ máa lọ ta tẹ́tẹ́ àbí kẹ́ máa ṣe kọjá àyè yín àwọn eléyìí kódà yìí pé wọn ò ṣiṣẹ́ náà wọ́n máa ń ṣe kọjá àyè wọn èyí tó bá ń ṣe àmúgbó mudé bó tiẹ̀ sọ̀rọ̀ lẹ́ǹkan yẹn mi ò fi yẹ̀yẹ́ wọn bọ̀tì téèyàn bá ti irú kan tó ṣe ń sìn wọ́n yẹ̀yẹ́ mi nìna kéèyàn máa ṣèkà fún mi kémi máa náwó mo ì sọ fún wọn in fact owó tí ma ní kán fún wọn ìbàjẹ́ tẹ́ńdà ma ní kán dà padà sáàkà ní ma sọ fún mọ́mì tàdó wọn mò ń sunkún bíbá pé mi ò tí ì san owó lé mi gbogbo gbèsè tí mo jẹ lákàá mi tí san ṣe ni mo tún wá bí owó bí wọn ṣe máa fún olówó bẹ́ẹ̀ yẹn àǹtí yẹn oh god in fact I kan wà tí ò qualify for blessing lọ́wọ́ ẹ̀ mọ́ kò sírú wàásù táfà àbí wòlíì àwọn pásọ̀ kan bá lè máa ṣe wọn ò qualify ni I tó bá ti ń ṣe nǹkan tára máa ń ní ẹ is the lord is giving you serious warning about those things don't do it again. wọ́n ní gbogbo signation mo wá wò mo ní ìwé tí wọ́n sign yìí ẹ jẹ́ mú jáde ìwé tí wọ́n sign tó tẹ̀ send mi ẹ̀ ìwé yẹn mo ní ó yẹ kó orúkọ ẹni tó ra lé this is um, oh this is a weakness. bí mo ṣe kọ́kọ́ ti rí lè mo ti rí pé this is not the way tó máa ṣe ń kọ gbogbo bamirando yẹn àwọn kìnìún yẹn kì í ṣe mọ́ um, because irú ìwé tí wọ́n ẹ wo kìnìún red stamp ló yẹ kó wà níbí bẹ̀yìn sẹ́sírí wọ́n ṣàkọ oyè signature seal and deliver by the okay written in purchase okay ẹni tó ń sọ pé purchase ẹ. mo ń oh, ó wẹ́ ó ṣe kéékèèké i'm trying to purchase. Poshesa signature. Poshesa is Mr. Olusho, Olushade Adeshola. wow. The name looks suspicious. Olushade Olushola. All right. Mumbo. pọ̀ṣẹ́sà olùṣàdé olúṣọlá name oyè nẹ̀lú síkírù tony address èké mi ò mọ bóyá òkè ìrúná kọ èmi ò mọ nǹkan tán kọ out of ìkàrẹ́ occupation mi tẹ̀rí gbogbo nǹkan tán kọ. this is one of the paper they sent to me iṣẹ́ tí wọ́n ti ṣe tí wọ́n send sí mi lónìí tó send sí mi today so but you know in that place only three àwọn mẹ́ta ló ní ó sign aládéjùgbé tóyìn ó fi orúkọ ẹ̀ sí nọ́mbà one tó lóun sign aládéjùgbé adéọlá. ẹlẹ́ẹ̀kejì yìí ó kọ ajáná aládé déjúgbe Bímpé aládéjúgbe Tóyìn so aládéjúgbe Tóyìn àǹtí yẹn that is the, our first born she wọ́n sign but wọ́n fi signature sí gbogbo signature tí wọ́n kọ síbí náà even Bímpé gan kò sign mo rò pé Adéọlá ló kàn forge gbogbo signature signature ńbẹ ó máa ní káwọn ọmọ òun sáìn ó bímọ púpọ̀ ló máa ní kán sáìn kán kọ orúkọ ẹnìkan sí ṣòdíyé so wọ́n ṣàṣẹ àwọn nǹkan tó ń send sí mi ṣá. wọ́n ní send to the high court rẹ́gísítà ìkárẹ́ àkókò irọ́ ni gbogbo ẹ̀ ṣe fraud ó ti yé that is on the twelve twelve that is ìjẹta ó ti dìjẹrin lónìí ni wọ́n ní wọ́n ṣe ìjẹrin that is on Monday I think is on on Tuesday on no on Monday I think it's on Monday yeah It was on Monday. They signed it. So on ọjọ́ Wednesday ló pe Tuesday ló pe àǹtí pé kán wá wọ́n fẹ́ wá bá wọn lé tí wọ́n wá tí wọ́n wá sọ tó sọ tí wọ́n ṣe sọ fún wọn báyìí wọ́n wá sọ fèmí. So bọ́ lánàá yìí àná àná yìí lẹ́yìn tó ti lọ sílé kábíyèsí tó sọ pé wọn ò ta lé o wọn kò ní possible kábíyèsí náà gbà tí mo sọ fún wọn ni à ah, ibi tó ń sìyàn sí pé kò ní possible tí o kò possible ni àwẹ àfọ ó ti yẹ yín wọ́n lè sọ pé ìdí igi wọ̀tẹ́ ẹni tí wọ́n ń sọ ìdí igi tí wọ́n ń sọ yẹn jùmọ̀kẹ́ yẹn kò ń ṣòun ló ṣe eléyẹn débẹ̀ yẹn á pin pẹ̀lú ìdí igi ó ti yẹ kì í ṣe ìdí igi la fẹ́ fi ṣe báà ìdí igi kọ́ ti yẹ i have a sale because àtijọ́ tó ti pín léyẹn tó ti pín jùmọ̀kẹ́ ló jókòó síbẹ̀ tó ń gbà á mi ò bá wọn pín ilé mi ò dẹ̀ bá wọn sọ̀rọ̀ ilé but this time around i'm talking about the tí wọ́n ti bàbá mi sí wọn ò lè tà á ibẹ̀ yẹn fẹ̀ dáadáa ó tóbi dáadáa ok tó bá wà desperate tó ń fẹ́ dẹ́ desperate gan wọ́n lè So fún wọn kó ń pín ilẹ̀ yẹn kó ti yẹ yín mẹ́rin kó ń pín then they you leave part of ṣe ti understand mm-hmm. nǹkan tó ti jẹ́ arúgún tí wọ́n bá tà wọn ò lè ṣoríire láyé wọn ó ti yé no problem but i'm not selling ibi òkú bàbá mi wọ̀n dẹ̀ lè and there's nothing anybody tó máa lè ra bẹ̀ yẹn láì sí mo sign wow that's a criminal thing criminal ni anybody tó bá support wọn anybody tó bá sọ pé àwọn mẹ́ta sign àwọn mẹ́ta call. ò sign àǹtí tóyìn yẹn ò sign gbogbo wọn lọ fọ́ọ̀jì ni bó ṣe mọ̀ pé àǹtí jùmọ̀kẹ́ ó máa ń mu ó máa ń mu ó máa mu drug so anything owó tó bá ti rí báyìí ìṣe gígán ni wọn bá lọ ta ọmọ ẹ̀ kán kówó fún ó máa gbà ó máa fi mu nǹkan tó fẹ́ mu. lẹ́yìn tí mo tá a ti gbé lọ sílé ọba níjẹta lánàá ó wá mú owó ó sẹ́ni one point five fún àti Jùmọ̀kẹ́ ìyá mi pé wọ́n ń sọ̀rọ̀ ni kò sí nǹkan kan tí wọ́n lè ṣe mo wá pé látijọ́ yẹn èmi ò pé àǹtí Jùmọ̀kẹ́ mo wá pé àǹtí Jùmọ̀kẹ́ lánàá mo wá pè wọ́n mú ní àǹtí bí pé bí mo ṣe pè wọ́n báyìí tán ṣe pé hello tani tán ṣe pé èmi ni èmi ni o wọ́n mi Bukky Bọ́lá wọ́n kàn pa fóònù wọ́n kàn já mi kó lórí fóònù wọ́n dẹ̀ lu fóònù pass direct even gan ìgbà tó wà nínú ilé mi tó wà nínú ilé mi tí mo gbé kúrò ní kàrẹ́ pé tó wà nínú ilé mi pé mo fẹ́ẹ́ kó lè wọ́n lè gbé lọ bóyá á lè bí pé bẹ̀rẹ̀ ká fi ṣe bí rehab fún kọ́mọ ẹ̀ máa tọ́jú ẹ̀ mẹ́ ó lé ọmọ ẹ̀ jáde ó ṣe the same thing tí ò ní gbé fóònù mi tó mú gbogbo àdúgbò tó mú gbogbo wọn pátá tó dojú wọn kọ mí gbà yẹn ọdún òṣù gbogbo wọn pátápátá korogodo ó pa fóònù ni torí pé wọ́n ti send owó sí and be it's going to be very very tough because this one they are not going to tọ́ bá máa gbowó padà mo ṣe sọ níjọ́ yẹn pé kí àwọn mo ní kí olórí torí pé kábíyèsí sọ pé olórí máa handle pẹ̀lú àwọn tó wà ní palace wọn travel níjọ yẹn wọ́n dẹ̀ ti bẹ̀rẹ̀ kó tó di pé wọ́n lọ pé kọ́kàn bá wa ọ́dà àwọn mo sọ fún ọ pé ẹ̀kan bá wa ọ́dà àwọn o kó má pín owó mo sọ fún wọn lánàá bọ̀ ó dẹ̀ pé wọ́n sọ pé kò sí tó kàn wọ́n ń bẹ̀ pé káwọn kàn sọ fún ni pé ilẹ̀ wọn ọ̀tá tó bá dẹ̀ wù kán lọ tó bá fẹ́ dáṣẹ̀ lówó wọn lè dáṣẹ̀ kan fi sílẹ̀ fún un but mo ní pé kó tó di pé ó lọ pin àwọn tó lọ tó bá lọ jùmọ̀ òun àti jùmọ̀kẹ́ náà jọjọ bẹ̀rẹ̀ náà lójọ lójọ ń pin owó yẹn ń sìn bí ó ti fún jùmọ̀kẹ́ one point seven but tí jùmọ̀kẹ́ bá lọ náwó kò ní rí dá padà tó ẹ mọ̀ pé owó tí èèyàn bá dẹ̀ ṣiṣẹ́ fún tán rò pé àwùfù bẹ́ẹ̀ wọ́n máa ná náà nínú kùnà náà etiquette mi mẹ́yìn but just imagine all things tí wọ́n ṣe bẹ́yẹn and most of people torí pé wọ́n ti gbọ́ pé wọ́n ti ẹ̀ ti sanwó jáde yẹn ẹ̀wọ̀n bá lọ wú òkú yẹn kán lọ wú sí ẹniwẹ̀ kò kàn wọ́n in tí adéọlá ṣe yẹn so some people kò ṣe nǹkan kan fún wọn. because a lot, of people they are covering their house wọ́n cover ìdọ̀tí wọn and tá a bá sọ tó bá jẹ́nu mi ló ti yà kó sígbà tí ẹni tó bá ti ṣe burúkú tà sílẹ̀ òní tú. ẹni tó bá ti ṣe burúkú sígbà tá a ṣe lé òní tú. lẹ́yìn tá a sọ̀rọ̀ lánàá yẹn pé a ah, tàbẹ̀ sẹ́ ẹ̀ èmi ṣe nǹkan ìwọ lọ tà á wá sí pé tí wọ́n bá mú nǹkan mi ní mi nǹkan ṣé ò lè yá nǹkan mi ó ṣe máa yá nǹkan mi odidi ilé ilẹ̀ wá lọ pé o fẹ́ yá nǹkan mi dáṣẹ́ mu ṣe mú nǹkan kéèyàn máa ṣe criminal thing kó dẹ̀ máa rí káwọn èèyàn kan máa support ẹ̀ because eh, nísìn báyìí ẹni tó lówó ẹnu ẹ̀ ò ṣe mí púpọ̀ bọ̀ tí ẹnu ẹ̀ ń ṣe mí pé ah, torí ẹni yẹn lè má mọ situation of things wọn ò dẹ̀ fún mi nọ́mbà ẹni tó ni ẹni yẹn wọn ò dẹ̀ fún mi nọ́mbà lọ́ọ̀yà náà tó bá yẹ kí wọ́n ti fún mi nọ́mbà lọ́ọ̀yà yẹn sì má ti sọ fún lọ́ọ̀yà yẹn wọ́n wá ní pé eh, lọ́ọ̀yà mi máa ráìtì ẹ̀ kó wọ́n lè wọ́n ka ta ṣe èmi ò ṣe case nobody èmi ò ṣe case torí pé ẹ jẹ́ n play kínní wọ́n ti sọ pé iṣẹ́ tẹ́niyẹn ṣe ń sìn wọ́n ní èmi ńkọ́ mo máa san wọ́n ní máa kí n fún àwọn ẹ̀ lówó I don't I don't tí bá máa fúnyàn lówó gan ẹnìkan ò lè gbowó kémi tó kó tó lọ gba owó dání kan tó wá ní kémi máa fáwọn kan ní owó so olórí ó ní send money to this be this prince o oh, that help you with this lawyer number okay lawyer number ọpẹ́yẹmí ọbádọ̀tun lawyer name mi ò tẹ̀ wá mọ̀ bóyá lọ́ọ̀yà ti adéọlà tó bá talẹ̀ àwọn lọ́ọ̀yà jìbìtì lọ́ọ̀yà àbí ti tiwọn so voice note tí àǹtí tó ń pè yàn ẹ̀wọ̀n ló ń bí wọn play. èmi ò pè é ní náírà èmi ò pè é ẹ káàárọ̀. ẹ káàárọ̀. kára ní dáadáa. àdúgbò náà dọ̀ ọlọ́run a kò múra ọdún o. àmì àwa ni a bá wa láyọ̀. ẹ sà. ń ṣe ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ láyé náà. àmì o. láti palace olùkàrẹ́ ni. ẹ sà. a fẹ́ béèrè ọ̀rọ̀ kan lọ́wọ́ yín torí sísítà yín tó wà nílùú òyìnbó. Hmm. ó pe kábíyèsí. Hmm. pé ẹ mọ̀ nípa pé wọ́n lé wọ́n ta pé adéọlá ta ilẹ̀ dáàdì yín. Mm ó dẹ̀ ló sọ pé ẹ mọ̀ nípa ẹ̀. mi mi tẹ́ ẹ̀ mọ̀ kọ̀ọ̀kan èmi tí mo wà lórí iṣẹ́ mọ̀ kan tí wọ́n ṣe ní kàrẹ́ mi. so ẹ ẹ mo gbọ́ ẹ bá fáyìn. mi rí ìwé kọ̀ọ̀kan mi rí láìsí kọ̀ọ̀kan. ẹ ká fáyìn ẹ dẹ̀ gbowó lọ́wọ́ ẹ̀. mi fáyìn mi gbowó lọ́wọ́ ẹ̀yàn. ó mi ì mọ kíní kọ̀ọ̀kan nípa ẹ̀ nǹkan torí nǹkan tẹ́mi fẹ́ torí wá nìyẹn torí èmi èmi á lè ṣàlàyé fún ọba pé ẹ mọ̀ nípa ẹ̀. ìmọ̀ nípa ẹ̀ ní sẹ́ mọ ọkọ̀ọ̀kan. jẹ jẹ ti bá sísá yín yẹn tí ó ti pè yín. ẹ ó ti pè mí lóru àná mo ti bá a sọ̀rọ̀. jẹ sọ fún ẹ sọ fún pé mo pè yín. ẹ mo sọ fún. ó dáa ẹ ṣe ọlọ́run wà pẹ̀lú yín o kò sí ẹ̀ mọ́wọ́ mi sọ ọlọ́run mà ní ìdí mọ́ yín lọ́wọ́ o. kò sí wàhálà ada ada ada wàhálà dáwọ́ náà padà ada padà ẹ má wọrí. òwò ẹlẹ́ni kò lọ dá padà kó ní nǹkan o. àtàlẹ̀ ah. o àtàlẹ̀ ibi tí wọ́n sì yàn sí láti tó ti fẹ́ pé fifty years ẹ̀yọ̀ fẹ́ lóun fẹ́ wọ̀kú bàbá lọ sílé òun ní ìmọ̀ àti yẹn rí o. sixty years. kò sí wàhálà ẹ ṣé ọlá wà pẹ̀lú yín. ẹ má pé ẹ má pé Adéọlá náà. mi ìfẹ́ kí ló pè é fún. tó bá pè é má bàa sọ kínní kankan. mi ìsọ kínní kankan mi ṣe ẹgbẹ́kọ̀ rẹ̀ mọ́ ebi kan kó wúmọ̀ wá sọ̀dọ̀ mi mọ́ olúbàkú ń gbọ́ láyé tiẹ̀. ẹ má wọrí ẹ má wọrí. ẹ ṣe ẹ ṣe. ọ̀dà àṣà. ọ̀dà. ọ̀rọ̀ ẹ ṣe o. Hmm. ibi tí wọ́n bá mi bá ìṣẹ́dé tí àwọn láti palace tó ń bá ìṣẹ́dé nìyẹn bọ̀ nígbà tó ti lọ palace sí tó tún wá ní god tó tún lọ ń pín owó yẹn ṣàmì pò ti fún kó tó di pé wọ́n lọ palace ó ti lọ fún ó ti sáré sẹ́ẹ̀lì two hundred fún sista Jùmọ̀kẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ nísìnyí ó tún wá sẹ́ẹ̀lì one point five against wọn sista Jùmọ̀kẹ́ yìí ò fún mi ni kò bá mi sọ̀rọ̀ ọmọ ẹ̀ ń sọ fún mọ́mì mọ́mì ló hint mi ní gbogbo nǹkan tó ń sọ yìí. èmi ni mo náwó ẹ rí i pé àwọn èèyàn ń fi ọ̀bọ lọ̀yọ̀ àwọn. Anyway. tí àǹtí àǹtí tó sọ̀rọ̀ ń sìn first born wáyé tí ò bá jẹ́ pé wọ́n pè mí tó sọ fún mi adé yẹn àti àǹtí jùmọ̀kẹ́ yẹn wọn ò ní sọ fún mi wọn ò ní sọ fún anybody àǹtí yẹn náà ó dà pé àǹtí bọ̀dá bọ̀dá kan ẹnìkan ló sọ fún bọ̀dá pé wọ́n mà dà pé wọ́n gbọ́ pé wọ́n ti talẹ̀ yìí pé wọ́n fẹ́ wọ́n sanwó lónìí ẹ ti understand lẹ́yìn tó ń lọ sílé kábíyèsí ṣó wá tún dáa kí adéọlá tún wá lọ sẹ́ǹdì owó sí jùmọ̀kẹ́ tó dẹ̀ mọ̀ pé ọmọ ẹ̀ kò kò jùmọ̀kẹ́ ò lákàntà àkáǹtì ọmọ ẹ̀ ló sẹ́ǹdì ẹ̀ sí ọmọ ẹ̀yẹn náà kẹ̀dẹ̀ rèé kàlòkàlò ni ó wà nílé kò bàdágìrì ló lòún gbé ṣé tí wọn bá rí owó kó sẹ́yìn sí tẹ́ni yẹn bá rí owó ẹ̀ gbà tówó ò tí ì pọ̀ ṣé ilẹ̀ yẹn ò ní ṣe mọ̀ pé ẹni yẹn kàn lè gbójú pọtí sì mà tó bá bẹ̀rẹ̀ sí í ṣòwò yẹlẹyẹlẹ ọ̀dọ́ ó ti ṣẹlẹ̀ sí mi nígbà tẹ́ni tó nílẹ̀ dé ńgbà yẹn ó lóun ò talẹ̀ gbogbo àwọn tó ra mọ́tò ńgbà yẹn <laughs> tó ra fowó mi ra mọ́tò ó lẹ̀kọ́ tí mo rà sí Jẹ̀bú Òde ní Ìgbẹ̀bà ilẹ̀ yẹn àmọ́ pé kò mọ́ ló gbé mi ra ilẹ̀ yẹn ńgbà yẹn àmọ́ pé wọ́n tiẹ̀ ti sin òkú sórí ilẹ̀ yẹn ó ti yẹ yín sójà ló wà nílẹ̀ ṣé wọ́n fẹ́ lọ máa ṣiṣẹ́ lórí ẹ̀ pé ká ṣe foundation ká ṣe fence ni wọ́n bá pe wọ́n ṣe pé wọ́n ṣiṣẹ́ ń bẹ̀ lọ́jọ́ náà lọ́hùn tán lọ já blọ́ọ̀kù ni wọ́n bá pe ẹni tó ní látìkó ló bá dé ah wàhálà tó ṣẹlẹ̀ ń jọ yẹn bó ṣe ẹ ti understand but eléyìí kó máa ń ṣe ilẹ̀ ilé mà ní ilé yẹn a máa wo ni a dẹ̀ ti bẹ̀rẹ̀ nǹkan lórí ẹ̀ kí máa ṣe ilé odidi ilé ńlá tó ń kọ́ rẹpẹtẹ tó ń wó ilẹ̀ kí ní ẹ̀ máa ìwà mbẹ́ kí máa ṣe lẹ̀ ẹ ti understand kó máa ń ṣe ilẹ̀ ni. a dẹ̀ enjoy yẹn and I make sure they do defense what they forget to see. Come kó máa ṣe lẹ lo lo ló máa lọ ta ló máa lọ lẹ́yìn tí a sọ pé àtàtà ti gbé lọ sọ́dọ̀ kábíyèsí yẹn ó ní wọ́n ti gbogbo èèyàn ló ti sign àǹtí tó ló sign tó kọ signature síbẹ̀ ó ní sign yẹn jùmọ̀kẹ́ gangan ẹni tó máa ti mu drug yìí ó tí ò mi ò fi tú láti tán bá dẹ̀ ní ó bínú ìwà tí wọ́n ń sọ yẹn ìwà téèyàn fi ń fìyàn ṣẹ̀ sí ni àwa tá a ṣe dáadáa fún wọn gan wọ́n purọ́ mọ́ wa láti fi wá ṣẹ̀ sí talk less of àwọn tó ṣe nǹkan burúkú kí là ní fi wọ́n ṣẹ̀ sí fún kí wọ́n fi wọ́n ṣe lẹ́yà tó bá bó ṣe wà yẹn ọmọ ẹ̀ náà wọ́n máa ṣe owó yàmàyàmà because wọn ṣiṣẹ́ fún èló ní owó yẹn but pé ẹni tó nílẹ̀ torí tí wọ́n bá rówó gbà ń sìn do you know what you know I just want to win lẹ́yìn tí kábíyèsí tó lọ lé kábíyèsí kí ló lọ pín owó tó kí ló yẹ wá transfer owó fún tó ti mọ̀ pé owó yẹn ò ní ṣe transfer padà tó ló ti mọ̀ pé definitely kò kàn number one ó pe lé ní seven million fẹ́mi ó kù fẹ́ mi ní six million ó pe fẹ́ lòmí ní kíní kan ẹ̀ dẹ́wọ́n stand nǹkan tó yẹ bóyá ń bí twenty something million ó ni ní seven million you understand so just, lójú kó ṣáà cover up kó má jẹ kó dún ọ̀dẹ̀ ta lé kò ṣe kò possible number one kò sí bẹ́ẹ̀ mi ṣe máa ṣe nǹkan tí ẹ máa ṣe a máa ṣe débì kan wọ́n máa sọ pé wàá lọ gbé ta without my consent tó bá jẹ́ ìwọ ló ní sí tí mo lọ ṣe nǹkan so is another thing is our father thing ẹ̀yin dẹ̀ lẹ́ ti ń jẹ gbogbo kiri láti jọ mí ìdẹ̀ ni mo fẹ́ jẹ́ but pé my my father is being buried in the house ọ̀bọ tó fi lọ yẹn but pé gba àwọn kan náà ṣe wọ́n máa fọ̀rọ̀ sẹ́nu wọ́n máa fọ̀rọ̀ to àwọn sọ níjọ́ yẹn kan tí mo kàn ní kàn sọ ọlọ́run lẹ́nu màrí gbọ́ kọ́kàn sọ fún wọn ò talẹ̀ yẹn wọn àwọn yòókù ò talẹ̀ kọ́kọ́ lọ dáwó padà ná tó bá dẹ̀ ti dá padà létà máa gba kọ́kọ́ sọ kọ́kọ́ dáwó So sọ́dọ̀ àwọn tó to ká tó wá máa sọ torí pé tó bá pẹ́ lọ́wọ́ wọn àwọn tó ń jalè wọn ò kówó sọ́wọ́ wọn kán tó lọ jí kómi tó wà tọ́kílẹ̀sì ọ̀fẹ́ tán kó sí wọn lọ́wọ́. anyway nísìnyí mo ti sọ fún ìgbà tí mo ṣàrí kiri yẹn because i was mo ṣiṣẹ́ gbà yẹn ìgbà tí mo wá rí wọn ní send money to the prince that help you to do this lawyer number Ọpẹ́yẹmí Ọbádọ̀tun wọ́n ní nǹkan tó ní kí n ṣe ni pé kí n sọ pé bóyá lọ́ọ̀yà máa kàńtà kínní ẹ̀ láìké mi àmọ́ àdó mi ì lówó kankan tí mo fẹ́ ná sí torí kò lè gbowó kan ti jẹ̀gbádùn wọn ò lè rówó yẹn dá padà pé àbí tó bá sísì nǹkan tó bá ti fowó rà tó ti fowó rà èyí tó bá dẹ̀ ti fi mu gbaná tó ti fi mu drug tó ti fi mu codeine wọn ò lè rí gbà ó ti yé kò dẹ̀ sẹ́ni tó fẹ́ san eléyìí gan owó lọ́ọ̀yà tó má fẹ́ gbowó gan ní palace èmi kọ́ ni máa san adéọlá náà ló máa san torí mi ò bẹ́ ẹnìkan ò lè mi ò san bí n tiẹ̀ lówó lọ́wọ́ gan sìn i don pay it òun ló máa san so they should order him to pay it because òun ló ti kọ́lé ó ti kọ́lé lára owó tó gbà lọ́wọ́ mi jọ sí then ẹ jẹ́ kó ṣe kí ni kó sanwó mi ò ní owó kankan tí mo fẹ́ san mi ò ní owó kankan owó lọ́ọ̀yà mo mọ̀ pé lọ́ọ̀yà máa ní láti gbowó àtàwọn tó bá ṣiṣẹ́ yẹn ó ti yé it should be the one they should tax him that is the iṣẹ́ tí àwọn. Tiki Palace ni wọ́n máa bá mi ṣe nìyẹn èmi ò mi ló kọ̀ọ̀kan send sí Nàìjíríà mi ní nì bó mo ti fẹ́ rí for now mi ni. ní. mi ì kanta sue anybody kí ni mo fẹ́ máa kanta kí ẹjọ́ kan kúrò mi kọ́ máa bá mi wẹ́jọ́ kan mi ì ṣe gbogbo yẹn kọ́kàn sọ fún ni kó kówó lọ fún ní mi àbí mo èmi mo talẹ̀ mi ò kó kówó lọ fún ní owó àwọn tó ní ẹbí ẹbí kan ti ẹ̀kọ́ àtẹbí náà dẹ̀ ní sèé ni ẹ̀gbọ́n mi tó dẹ̀ wà mí náà ibo ni bàbá wa ni kó wọn lè gbé òkú bàbá wa lọ síbòmí àwọn méjèèjì tó wà mẹ́yìn ìkan ń jalè ìkan ń sínwín ó lè làwọn méjèèjì they are not normal they are both of them ẹni tó bá ti ń ṣèwà burúkú they are not normal they are crazy both of them they are not normal they are crazy people èyí tó lòun adéọlá tó jọkùnrin yẹn ó craze èyí obìnrin tó gbowó náà tó tó tó gbé fò tó pa wèrè làwọn méjèèjì i can boldly tell you wèrè ni wọn mo dẹ̀ ń sọ pẹ̀lẹ́nu mi their family their mother the two of them they need to be queried for those children they are not for wọn ṣe ọmọ bàbá mi yeah wọn ń ṣẹ̀wọ̀n because bí mo ṣe wà yìí mo nídìí owó gan wọn ò nídìí owó tó mi ṣe wọn sanwó ibi tí jùmọ̀kẹ́ ń gbé kò gba lérí fúnra rẹ̀ kì í ṣe ẹnu kò gba lérí kò gba lé ilé ọ̀fẹ́ ni oúnjẹ ọ̀fẹ́ ni gbogbo nǹkan ọ̀fẹ́ ni ẹ́ mi ò fi yọ ọ́ èmi ń ṣe mo ní èlọ́tọ̀ bùkátà kí o máa gbé ní Canada ó dàbí pé kó máa bọ́ ọmọ mẹ́jọ ni if you don't know some people máa sọ pé ṣe ọmọ kan ló wà lọ́wọ́ ẹ̀ kó o máa gbé ní Canada ó dàbí pé kó máa bọ́ ọmọ mẹ́jọ ni because owó tí bá sọ yẹn tá ń san gbà tí mo ní mo fẹ́ lọ máa wálé Quebec nílé ti ṣìpù jù irú ilé tí máa fẹ́ lọ gbé ní other states mo ti travel lọ many states lẹ́nu ọjọ́ mẹ́ta yà i travel irú ilé tí ma fẹ́ gbé ní other state wọ́n lè wọ́n lè gbà ètò mo ń san bí kiri yẹn eléyìí two seven ní ní other state nírú state bóyá o fẹ́ gbé state o fẹ́ gbé Toronto o fẹ́ gbé ní àwọn ibì kan ẹ ti understand àfi tó bá tún fẹ́ lọ gbé níbi tó bá tó bí three days jọ nìyẹn tó yẹ pé kó o tó wọ mọ́tò débẹ̀ lásán owó tó máa fi wọ mọ́tò débẹ̀ lásán o lè wọ́n lè ní kó kó six thousand seven thousand wá ìgbà tí mo ní mo fẹ́ kó lọ sí kí lorúkọ alifat six thousand seven hundred náà fẹ́ bá mi kó just bed, méjì àti tébù àtélé ó ti tán six thousand something wọ́n tún ní tí wọ́n bá tún fẹ́ kó lọ́jọ́ yẹn gangan tí wọ́n bá tún gbé quotation wá pé ló tún lè jù bẹ́ẹ̀ lọ you understand me that ìgbà tí mo fẹ́ move alifat mo ni mo fẹ́ move lo. because I was thinking of okay my business in future I'm still going to be doing my business and it's got to do with See, Odo, but during that time yẹn tí mo fẹ́ move gangan time yẹn kò pẹ́ tí mi ò wá fi rí move ni wọ́n sọ pé omíyalé wọn bẹ̀yẹn omíyalé so show me i don't go there again ṣó tó omíyalé So ti yé six thousand so téèyàn kan bá rò pé wọ́n wà ní Canada wọ́n ń wú ni in fact during that time tí mo wà ní South Africa tá a san bíi one plus náà ni one thousand plus one thousand plus yẹn gbà ẹ ó má dàbí six hundred or seven hundred níbí I now see that it's very very cheap wọ́n gbà ẹ tá má má rò pé wọ́n because of the economy of that place gbà ẹ you understand me ibi báyìí irú ilé tí bá fẹ́ gbé ní other state ní other state iye tí máa san bí two seven ní tí mo yí sọ pọ́pọ̀ ń bí báyìí yẹn but nǹkan tó kàn ṣẹlẹ̀ ni pé mo lè má ní limitation by because English kò ní sí barrier I may not have barrier like uh, maybe English speaking and already in Quebec gan mo waste time already I waste like five years all the time mo ti débi waste time because especially lórí ọmọ mi because ọdún do àti àbọ̀ but mi fi jókòó sí kíláàsì kan kò this is what they do to every child to fẹ́ to everybody tó ṣe they tó ṣe relocate to fẹ́ máa kì this is their system you understand me we cannot come here and tell them to change their system because of us You understand me? But you know, when you come to Canada, it's to buy ti bomb wá, it's going to have two ọmọ Yorùbá tí tó bá ti ń sọ tó ti wà school tẹ́lẹ̀, it's going to have some years stay back Ne, You understand? So kéèyàn wá máa torí gbà mí táwọn ọmọ pé tó máa sọ pé kò tí ì she. ilé wọn mà kò ṣiṣẹ́ ṣe bí iṣẹ́ mo ti ń bọ̀ lónìí ṣé èèyàn dẹ̀ máa sọ pé tó bá dẹ̀ ṣẹ̀ṣẹ̀ kí iṣẹ́ yẹn wá constant gan kó constant gan tó o bá kúkú pa tó bá ń gbèrú lé that's one thing ni mo mọ̀ bí Canada ṣe nice tó their house is very their house is killing the way Canada look so good they are good in everything their house is that is, is killing because mo mọ̀ pé ilé America a sì máa rí ilé tó fine bíi two bedroom a máa rí bíi seven hundred eight hundred one thousand tó bá san lé one bẹ́ẹ̀ ni ní America yẹ́ yeah. a máa rí odidi ilé tó yẹ pé wàá gbà bóyá pé nine hundred tó dẹ̀ pé three bedroom máa ní òkè àti ìsàlẹ̀ tó yẹ pé àwọn ẹlòmíì máa máa ṣí ẹ̀ you understand so téèyàn bá gba nine hundred then it's about one thousand one hundred so but ilé Canada is very expensive quite expensive that's it so the only is part of things that wọ́n máa bá wa work on But kì í ṣèyàn là ń sọ ń Tinba bá tó bá máa we speaking for you know it's, it's also if tó bá tó bá tó bá wálẹ̀ náà because wọ́n bá gbélé wálẹ̀ tán really make accommodation comfortable and if they make it affordable for people it's going to be helping the situation the country also helping others helping me also you understand e also going to be helping the government government will get shorty government will lè short tán bá kọ́ ilé yìí tó ń okay for the house to be more affordable if they are paying for like if they're going to pay for twenty years they can make it twenty-five years if they are paying for fifteen years to finish the house they can actually make it like twenty years to make it more affordable okay uh, to make it more affordable like this house on a good day this house bí a ṣe ń san one six kó má ju one four i mean one two this house if this house is one two You understand me? It's okay. And again, when tí ilé ti ṣe kíní the situation, the economy, economic disaster in the world now. So, it won't be uh, affecting Economy disaster. Yóò ti wá jẹ́ kó You understand me? So, the food wey tó not ná 300 lórí oúnjẹ tẹ́lẹ̀, you have got to spend like six to seven or eight hundred. So, you understand me? So, he has to, the accommodation and accommodation and food is the first thing nínú ayé yìí accommodation oúnjẹ security ó ti yé yín ilé àti oúnjẹ tó bá ti kó nínú ìṣẹ́ ó ti bùṣe so ìyẹn bó ṣe jẹ́ in tí mo fẹ́ sọ fún àwọn èèyàn àti àwọn ẹ mọ̀ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ I directed this to Ondo State Governor uh, because mi ò sọ ọba ní àṣẹ ọba dẹ̀ ní agbára gan bó ṣe mọ̀ pé nígbà míì àwọn èèyàn tó wà nílùú yẹn wọ́n máa ń tí ọba bá pàṣẹ wọ́n máa ń àwọn èèyàn máa ń fẹ́ ṣe bákan ọ̀tí wọ́n bọ̀ wọ́n máa ń bẹ̀rù ìjọba ìdáná ọba you see àwọn aráàlú bẹ̀rù ìjọba ju ọba lọ because ọba ìjọba ló ní ọlọ́pàá ìjọba ló ní DSS ìjọba ló ní adájọ́ ìjọba ló ní ilé ẹjọ́ ìjọba ló ní ló ń control ọgbà ẹ̀wọ̀n so they respect ìjọba more because ó dá mi lójú pé tó bá jẹ́ pé àwọn DSS tàkúrẹ́ because bí mo ṣe ti sọ yẹn náà tí mo dẹ̀ ti pe kábíyèsí sí mo dẹ̀ ti wọ́n mo mọ̀ pé definitely àwọn èèyàn máa ti rí pé mo ti ṣe nǹkan kan nípa ẹ̀ náà tí mo ti pe our the excellency that's um, uh, governor of Ondo State so definitely because i have called and i call purposely tí wọn bá dáhùn and i know that the case case study yeah, they will focus on it yeah tell me about me bá tell me about Jerry jẹ́rú olórí ọba yeah. Baba mi ni wọn bàbá mi ni wọn bàbá tí irú olórí àyàwó bàbá mi tí ọjọ́ ọjọ́ tó kọ́kọ́ wá yẹn wọ́n bá kábíyèsí níbẹ̀ tí àwọn àti àwọn ìgbìmọ̀ tí wọ́n pe bọ̀bọ́ yẹn after that day tí wọ́n ti pè síwájú ilé ọba yẹn kò yẹ kó tún kò yẹ kí lọ́ọ̀yà padà tún lọ send owó sí Jùmọ̀kẹ́ wọn ìyẹn mi pé ó take ọba for granted yeah ó bìrì pé bóyá òun lè bóyá àwọn kan tó bá jókòó bóyá wọn kàn lè bìlí pé wọ́n lè tip àwọn èèyàn that's way me i think bóyá wọ́n lè rí pé wọ́n lè tip àwọn kan kọ́kàn bìlí pé kì í ṣe bá kábíyèsí o torí pé kábíyèsí ti pè ẹ́ wọ́n ti ọ̀rọ̀ ti wà lórí ẹ̀ you don't need to any money tó bá tẹ̀ fẹ́ send sí yàn kan tó bá ti send two hundred tẹ́lẹ̀ wá kàn ó dẹ̀ because of that kábíyèsí to me is an insult to kábíyèsí láti fún òun nígbà tí kábíyèsí ti pè kó tún wá fún insult ni insult ni láti tún pe kábíyèsí i mean láti tún ṣẹ̀wá lọ send owó lẹ́yìn tí kábíyèsí ti ń insult tó ti investigate case yẹn tí wọ́n ti finalize ẹ̀ that is to say is trying to take kábíyèsí for granted and for doing that also it should be dealt with. yeah that boy should be dealt with tó ti mo pé ibi to n send owó sí to ba pe eh, damilola ń sìn tí ká Dámilọ́lá ba pa fóònù ọ̀dọ̀ gbogbo phone nọ́mbà ẹ̀ la máa gbé sórí ibi tó má dẹ̀ ti gbé síbẹ̀ náà ni owó yẹn kéré bọ̀ tí nǹkan tí ó ṣẹlẹ̀ ni pé owó yẹn kéré bọ̀ kì í ṣe owó yẹn gangan nígbà tẹ́mi gan ọ̀bá tiẹ̀ rí sí kò tiẹ̀ kéré báwo ni owó à ń sọ̀rọ̀ mílíọ̀n ṣó kéré ni kò listen let me tell you something gan ni ní nàìjíríà now tí èèyàn bá rí àwọn nǹkan báyìí people should not take people for granted number one fraud ni bọ̀bọ̀ yẹn commit he should not see himself kó tó máa justify níwájú kábíyèsí kí kábíyèsí wọ́n máa investigate case kí olùkàrẹ odidi ọba olùkàrẹ kó máa investigate case and he's a lawyer baba gan kan tó jọba is a lawyer kó máa investigate case yẹn wọ́n ti jọba náà ń sin láti fẹ́ pé fifty years ó ti pẹ́ tán ti wà lórí oyè no kò tí ì pé fifty nineteen eighty kí ni wọ́n jọba because I was there níjọ́ tí wọ́n jọba tí a lọ sójú kínní yẹn nígbà yẹn eighty kí ni ṣé máa pé eighty ṣé eighty ni àbí seventy I know it's long time ago a ti pé forty ṣá àbí forty something yeah so tí kábíyèsí bá pè é tó ti pè é tí wọ́n dẹ̀ tí wọ́n dẹ̀ investigate case yẹn lọ́wọ́ tí wọ́n ti finalize ẹ̀ kí ló máa tún send owó sí àǹtí Jùmọ̀kẹ́ fún for you to know that they want to take kábíyèsí for granted he believe that he kàrẹ́ ni kò sí kankan tó lè ṣe fóun because bẹ́ẹ̀ ni tó bá ní bẹ́ẹ̀ ni ábìrì pé kò sí kankan tó lè ṣe fóun pé people actually need money by the time tó bá forfeit owó yẹn kó máa sọ pé òun fẹ́ fi bribe nǹkan kan mi ò kò lè bribe kábíyèsí o kò lè bribe kábíyèsí but àwọn èèyàn àwọn èèyàn nídìí owó gan tó dẹ̀ tó máa jẹ́ period of festival season lélẹ̀ ó ní wọ́n ti sọ pé kí n send owó sí lọ́ọ̀yà kan àti àwọn tó bá mi ṣe kinní yẹn ó ló máa settle wọn lẹ́yìn tó bá sanwó wọn tán ó ló máa settle ẹ̀ i don't do that because ibẹ̀ yẹn mi ò tọ́ mi ò kò sí nǹkan pé mo ti lè náwó síbẹ̀ yẹn tájọ agree tí mo dẹ̀ ń ṣiṣẹ́ lọ́mọ yẹn kò sí tó lè jẹ́ kó gbé ta ṣe criminal activities ló rànnù bẹ́ẹ̀ criminal activity that's why i don't want anybody I don't want anybody to do what? To support this boy. And um, I don't want to treat, I can talk about it alone on Facebook. But talking about it alone, not talking, telling Kabiyesi is a taboo. Okay? And again, ó tún parọ́ mọ́ Kabiyesi. Boy yẹn. Bo recording your one nílẹ̀. Ó parọ́ mọ́ nígbà tó ń sọ̀rọ̀ ọjọ́ yẹn ó ní wọ́n ti wá gbé ó ní àti ilẹ̀pa ni wọ́n ti ránṣẹ́ wá tó ti ní wọ́n máa wó gbogbo ibẹ̀ yẹn wọ́n ránṣẹ́ wá nígbà tí wọ́n ti kọ́ bẹ́ẹ̀ náà tó nílé ti gbó òun náà ló ní wọ́n ránṣẹ́ wá o wọ́n ń gbé káńsù wá o nísìnyí ó wá ní láti ilẹ̀pa pé ọba náà nǹkan wá lẹ̀wé mọ́ bẹ́ẹ̀ ẹ kìíní kan àwọn kan wá lẹ̀wé mọ́ bẹ́ẹ̀ ó sọ ó sọ bẹ́ẹ̀ nínú voice note ẹ̀ nítorí that's why I used to record ó tún purọ́ mọ́ kábíyèsí báwo náà ṣe máa ń ṣe pé ibẹ̀ yẹn òun ṣe old site mọ́ ó ti di new because the old building tó wà lórí ẹ̀ wọ́n ti wo wọn ọ̀rẹ́ tí kò gbogbo nǹkan tó fi tó àwọ̀ kò lórí ẹ̀ wọ́n ti kò kúrò wọn wà mẹ́ now tell me okay tell me ó wá ní wọn ní kán wò báwo ni tó bá tiẹ̀ ralẹ̀ gan tó ti tó fẹ́ǹsẹ̀ tó ti ìwó láti ṣe ṣé wọ́n máa sọ pé kán lọ wo nígbà tí ìyẹn kó fẹ́ wó pààyàn ó purọ́ mọ́ kábíyèsí so bó ṣe ṣe yẹn bó ṣe ṣe yẹn tí kábíyèsí ti dá sí tó tún wá lọ send owó sí Jùmọ̀kẹ́ yẹn ó take kábíyèsí for granted lẹ́yìn náà bí mo ṣe pe kábíyèsí níjọ́ yẹn tí mo tún pe ìyàwó olórí gangan ó ní mo tún wá pe Ondo state governor because mo mọ nǹkan tí mo sọ kì í ṣe èèyàn nìkan ló mo pè kódà mo tún pe ẹni tó jẹ́ ọmọ kìnìún gan náà I don't want to be saying many people tí mo You understand me? The case study, the way we want the place to be attended to. I mean, that a máa fẹ́ kún attend sí, ó lè má jẹ́ wàràwàrà bẹ́ẹ̀ to the untoast, but they have to know. Recent tí mo You understand? Ó take Kábíyèsí for granted. Reason tí mo fi pè Kábíyèsí, tí mo tún pè Ondo State Governor nìyẹn torí activities bọ̀bọ̀ yẹn ṣe is a fraud bó ṣe ṣe yẹn onílé tiẹ̀ tó bá tó bá fẹ́ tó bá nílò owó wàá tà á ó lè nìyẹn ó lè ò yẹ kó wà láwùjọ tó bá lè ṣe báyìí kò sí bó in tí wọ́n ti ṣe fún mi ṣẹṣẹ́ àrí láti ọjọ́ ta ti ń complain pé àwọn family ń ṣe burúkú yẹn ẹjọ́ ṣé kò yẹ káwọn family yẹn ti ní tìjú kàn ṣe dáadáa rí ṣé kò yẹ because people are supporting them because àwọn náà wà káàkiri orí Facebook wọ́n rí pé àwọn èèyàn like wọ́n kórìíra òtítọ́ gan so there is like giving them more ego don't support evil irú owó tó ní kan fún mi yẹn mi ò lè ṣèrègùn mi on a good day when I have money I do good I put smile on people's face but Adeola ò lè gbowó kankan kébì owó àwọn àtọ́ máa send owó kan símbò kò sí àyè àpàlà lóye kò yẹ òdẹ̀ mi pé the deed should not be done because even gbà tí mi ò táwọn èèyàn ò béèrè owó lọ́wọ́ mi tí wọ́n ò béèrè fún assistant mi mú lọ ṣe mo ní kó bá mi kó oúnjẹ lọ sílé ọba ìwọ́n tó ń béèrè lọ́wọ́ mi kábíyèsí tó ń béèrè pé à ah, ṣé o fẹ́ ṣe election ni ṣé o fẹ́ campaign ni ṣé o fẹ́ ṣe politics ni kí ló dé tó pọ̀ tó yìí you understand me so kì ní ẹ̀ ṣe nǹkan I do good to people so they should you know they should that boy should be dealt with I wish am um, mo jẹ́rù ìyàwó kábíyèsí ẹ̀ má kàn pàṣẹ báyìí ni pé táwọn padà nù ká tẹ̀ tó kọ́kọ́ sọ̀rọ̀ owó yẹn kọ́kọ́ da padà nù. No? tán bá ti pàṣẹ bẹ́ẹ̀ yẹn fún náà pé kọ́kọ́ dáwọ́ yẹn padà fáwọn yẹn náà ká kọ́kọ́ wá lọ jókòó tó máa wá fẹ́ padà ralẹ̀ gbogbo àwọn tó kù yẹn wọ́n wá jókòó that's the way it should be bẹ́ẹ̀ mi ṣe máa sọ ni pé owó yẹn mo ṣe wà ń sìn nípa àṣẹ tí kábíyèsí fún mi láti sọ pé mo wà nínú kíní ó yá dá owó padà fún ẹni tó lówó ń sìn náà tó máa ara lẹ̀ tá a ti fẹ́ talẹ̀ àbí bá a bá conclude ẹ̀ a wá padà sọ pé kóyá kọ́kọ́ wọn kọ́kọ́ ọ̀dà ẹ̀ náà pé kọ́kọ́ dá padà that is bẹ́ẹ̀ mi ṣe máa rí ni bẹ́ẹ̀ tí tèmi bá jẹ́ bí n bá ní order láti ṣe nǹkan because by you doing that you are not prolonging the matter you are not because wọ́n ṣe you are not prolonging the matter ó ti yé yín because nísìnyí báyìí tó ń ṣe ní èmi lè kanta sùn ẹ̀ kí ni mo fẹ́ lọ sùn ẹ̀ fún I don't have time for bullshit tó bá gbowó yẹn tó bá dẹ̀ lóhùn <laughs> tí wọ́n bá ṣe dáadáa mo dẹ̀ mọ̀ pé wọ́n máa ṣe dáadáa tèmi bìlí pé wọ́n máa ṣe dáadáa tí wọ́n bá dẹ̀ ṣe dáadáa. Mm-hmm. <laughs> wọ́n ní wọ́n máa gbé lọ kóòtù níta ayẹyẹ máa máa já mi ò gbẹ́ níbọ̀dì lọ kóòtù kóòtù tí mò ń gbéyàn lọ́wọ́ pọ̀ kóòtù ọlọ́run oúnjẹ mi ti tutù mi ìdẹ́ oúnjẹ tó tutù kò tó tutù mo jẹ́ bẹ́ẹ̀. ṣe ẹni tẹ́ ẹ̀ bá wà kẹ́fọ́ ọmọ tó bá gbé fún yàtọ̀ ó máa ń yàyàkuyà torí ó mẹ́ni tó gbé ọmọ fún ọmọ mi tọ́mọ wà lọ́dọ̀ ẹ̀ ní tó wà nínú ẹni yẹn ló máa gbé adéọlá yẹn ọkọ tí ìyá ẹ̀ lọ fẹ́ muslim ni àfà gbogbo àwọn ọmọ àfà àti gbogbo àwọn ẹbí ìyá ìran àfà òun lòun ṣe di àáfà nínú àárín wa nínú agboolé wa we are the only ní ìdígítì tiwa àwa la gbé ṣọ́ọ̀ṣì wọnú ilé ọba hmm, àwa la gbé ṣọ́ọ̀ṣì wọnú ilé ọba aládéjúgbé aládéjúgbé òun ló gbé ṣọ́ọ̀ṣì wá láti èkó àbí ìjẹ̀bú ó ti yé bọ̀bọ́ yẹn ya olè olè gidi ìkejì yẹn náà àti jùmọ̀kẹ́ yẹn náà ó gbé lọ́dọ̀ èèyàn lọ́yìn that time yẹn tó bá wá sí ọ̀dọ̀ mọ́mí gbà yẹn náà máa lọ ra nǹkan jẹ ó máa lọ ra ẹyin jẹ ṣáàmù inú anyway i don't want to talk it's not yet time i don't have, i don't want to talk about them ah, because i they are they are they are they are just they are something else ó lọ sílé kábíyèsí ó padà dé sí wa lọ sẹ̀ sẹ́ndì owó mi sí ọ̀dọ̀ Jùmọ̀kẹ́ pé gbogbo torí kí ìyàwó kábíyèsí sọ ń jọ yẹn pé gbogbo èèyàn ló sáyìn mi nìkan ni mi ò sáyìn o mi ì ta <laughs> mi ì dẹ́sẹ́jọ́ mi ò ṣe nǹkan kan rí lọ́dọ̀ kábíyèsí ni mo dẹ̀ mọ̀ pé ọlọ́run máa gba ògo bóyá wọ́n máa wà round lọ́la I know God is going to take over because mi ò fẹ́ kí it's a slap for me kó o ti lọ ọ̀rọ̀ ti wà lọ́dọ̀ kábíyèsí kó o ṣe wá transfer owó ó ń fẹ́ ó ń fi ọ̀rọ̀ ẹ̀gbin lọ kábíyèsí ni àti olórí yẹn gan tí màá tí mo sọ fún olórí lẹ́ni pé à mo gbọ́ pé wọ́n lẹ́ni kejì tó ṣàyàn pé ẹni ẹ̀ kò wá òkè torí máa ń mu oríṣiríṣi nǹkan òǹkọrùn àlègé ó dẹ̀ ti ṣàyàn olórí ní ìyẹn òǹkọrùn torí mo tẹ̀rí pé olórí ń look funny olórí is trying to be funny but olórí is trying to be funny but I'm a person that I'm a very <laughs> olórí trying to be funny but I will just be because I don't phone it, mo mean pé I don't even expect her to be telling me now that I should send money to lawyer because any tó mo gbé ẹni yẹn tó wá gbowó ó yẹ kó dì pẹ̀lú ẹ̀ níbẹ̀ yẹn tẹ́nibọ̀dì kan sọ fún pé wàá tún sanwó àwọn eléyìí tó jókòó tó bá máa ṣe nǹkan pẹ̀lú lọ́yọ̀ máa tún sọ kí sí pé wọ́n ní kí n send owó I've sent many things to olórí mo send owó sílé olórí gbà wọn ò mọ̀ mí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà wọn ò mọ̀ mí náà ṣebí mi mo júwe ara mi nígbà tí mo dẹ̀ bá kábíyèsí sọ̀rọ̀ so and um, and I've been nice to been nice and nice to Kábíyèsí and I mean to Olori himself mi ò sọ pé bóyá ẹ̀gbọ́n bàbá mi àbí àbúrò bàbá mi ni Olori, àgbà kí n má bá wọn sọ̀rọ̀ but it's been funny pé kọ́ńkàn bèrè yẹn it looks somehow some, somehow to me ṣá yeah because boy, yẹn gba owó ṣé kémi wọn máa said, owó pé ah, anyway I won't say anything for now that's it I won't say anything for now but it's a slap tó bá jẹ́ pé lẹ́yìn tí Kábíyèsí ti sọ̀rọ̀ tán tí wọ́n ti finalize tó wá jáde lọ tó wá lọ fún Jùmọ̀kẹ́ lówó ó pè wọ́n pé wọn ọ̀tọ́ pé wọn ń ṣọba ah it's a taboo wọ́n ti wà lórí oyè for forty something years tí Kábíyèsí tí olórí torí olórí wọ́n lè má fẹ́ listing torí pé mo ti rí pé some the way he want to be talking to me and want to be nice, nasty but I won't be naughty to him to her because I know some people behind it. Tí má dẹ̀ ní break down the story of things socially. I know people just want to be cursing, knocking my head, knocking my head. I know politicians also part of it, and some people. I know whatever happened, but you know, mo people should be smart, you know. Gbogbo nǹkan tó ti the way Olori was now talking is not talking to me like that before the time the man ń send owó máa ń send owó sólórí olórí máa ń send voice note oríṣiríṣi a máa ń sọ̀rọ̀ gan so but the way he talks since yesterday it looks about to me and I fought for olórí and kábíyèsí on this Facebook I'm not <laughs> anyway apart from that you know I don't like nígbà tí mo gbọ́ send money to these people it's a it's a it's an insult to me mm, it's an insult to me because the time I sent something to Kabez that I, I said I sent things to Palace. Nobody asked me. Nobody know even they don't even remember me. Mo ti lọ sọ́dọ̀ Kabez even bàbá tájọjọ lọ wọn ò remember mo ṣe ń ṣàlàyé ni. Yáà ah, báwo ni kinní kan hẹ́n. So now Timbawa ni bá me. ní kán bá mi I give him respect. I give bàbá mi respect. Kábíyèsí àti kábíyèsí Olúkàrẹ́ pé ókè bá mi pa àṣẹ fọmọ yẹn kó dáwó padà. Wọn need a job, púpọ̀ ọ̀wọ́ tó bá dẹ̀ ti kọ̀ wọn àti lọ́ọ̀yà yẹn wọ́n mọ̀ náà máa ṣe kó lè kó nǹka rẹ̀ mọ̀ náà máa lé léyọ lọ́ọ̀yà yẹn kúrò níkà rẹ̀. that's it ẹni tí ò bá ti ṣe dáadáa tí ò bá ti lè ẹni tí ò bá ti ṣe tó ẹni tí ò bá ti lè they should be standard they should be they, they, they, a place either kò sí bó ṣe wù kó tóbi tó tó kó people should build standard for themselves kì í ṣe ilẹ̀ kì í ṣe virgin land ilé ni ilé tó ti kọ́ more than sixty years ilé tó ti kọ́ more than sixty years ni ilé yẹn so it's not land pé wọ́n máa nílẹ̀ kó wà núgbó àgàìmọye ilẹ̀ kòkó tí bàbá mi ní àsọ̀rọ̀ bí ìsọ̀rọ̀ gbogbo ilẹ̀ yẹn bọ̀bí tí bàbá yẹn tó ń sùn sí ibi tó ń sin wọ́n sí ni so if um, well, I don't want to be talking now I don't want to talk that's why you know instead of me to be angry these days I laugh I just smile so I won't come out pé wọ́n ṣe kankan to be haunting me i just look at them actually they are the one hunting if if if they are not hunt they won't be looking for a way to haunt me they have hunt so much and what God has done is haunting them also they have money but they are still haunts. they believe that they are they making me cry and they are still haunts. they believe that they are disturbing my life they are still haunts. they should not they should stop haunting for now so kì í ṣe owó yẹn àbí nǹkan kan ló kàn mo kàn máa wò pé táwọn èèyàn bá ṣe wá máa sọ̀rọ̀ sí ìtàn máa sọ pé ṣé ẹ rí gbogbo èèyàn ló máa ń bàjá ìtẹ̀mí bá ṣe máa sọ fún yàn èmi mo kàn ń sọ pé ìtọ́mọ yẹn ṣe ń sìn ọ̀gbẹ́ni yẹn tó ti ṣe fún kábíyèsí sìn àti olórí kankan wọn ò mọ́ torí ó fẹ́ jẹ́ kí wọ́n gbójú bí ó dẹ̀ máa jẹ́ kí because by the time bá máa analyse ẹ̀ ẹ́ tó bá jẹ́ kí wọ́n lọ jẹ̀bi táwọn ò mọ̀ ó fẹ́ kí wọ́n jẹ̀bi because wọn ò mọ̀ rí èmi mo ti ṣe dáadáa fún palace yẹn àwọn yẹn kó ẹ̀gbin wá bá Ìkàrẹ́ ni èmi ni glory àwọn ni àwọn ni shame àwọn ni shame èmi sọ pé mo jóbìnrin mi ò bímọ fún ará Ìkàrẹ́ mi ò fara Ìkàrẹ́ kọ́mọ̀ bá sọ pé àtọ́ bá dé sílé ọkọ yẹn Ìkàrẹ́ wá lọ́lé bàbá ẹ̀ náà mi ò bímọ fún Ìkàrẹ́ èmi ni glory àwọn ni shame glory lèyàn máa ń fà mọ́ra tó máa ti shame dànù kò ń ṣe shame torí èló ni gbogbo owó tó gbà mi lówó sí o ṣùgbọ́n owó yẹn ó kéré gan fún nǹkan tọ́lọ́run ti ṣe àti tó máa tún ṣe ẹ ti understand so èmi ni glory èmi tí mo wà nílùú òkèèrè tí mo jẹ́ tí wọ́n ti rántí mi wọ́n bí ọmọ tó lówó wọ́n bí ọmọ oríṣiríṣi wọ́n bí lọ́yà wọn náà wà educated mo pè wọ́n ó ti yẹ yín wọ́n mú àwọn pọlíṣẹ́ oríṣiríṣi èmi náà mọ̀ nípa tèmi díẹ̀ èmi ni mo ṣe dáadáa èmi dẹ̀ ni mo tún gbé ògo ìkà rẹ̀ tí mo tún jẹ́ ògo ìkà rẹ̀ lára ògo Ọ̀kàrẹ́ ni mo jẹ́ tí mo ń represent wọn well yes wọ́n bá ní kéèyàn má bàjẹ́ kó má bàrẹ̀ jẹ́ kó máa ṣe nǹkan tó dáa fúnlùú àti kó dẹ̀ máa ṣe nǹkan tó da lórí ẹsẹ̀ rẹ̀ lórí ẹsẹ̀ èmi ni mò ń ṣe ẹni tó bá ti ń ṣe nǹkan tó dáa lèèyàn máa ń pọ́nlé nílùú ẹni tó bá ti ń pọ́nyàn lé tó ṣe dáadáa òun la máa ń pọ́nlé kì í ṣe àwọn tó bá ń bojú èèyàn jẹ́ àbí tó bá ń ṣèkà àbí torí pé ó ń gbé ṣéyìn kan torí pé whatever we do today is going to count so I demand máa that ṣe dáadáa ńgbà míì ńgbà you go to do good so that you can count any day tí ọ̀rọ̀ bad day. láti sọ wá sọ But mo ṣe báyìí fún ẹ sọ fún mi tí wọ́n because àwọn èèyàn máa ń rí mi tó bá ti rí mi ṣá they just ask me for money mi ti expect pé wọn ò tí ì sọ pé wọ́n ti dáwó padà fẹ́ nìyẹn o tó bá ti dáwó padà wọ́n sì sọ pé wọ́n ti dáwó padà o ọkàn mi àbàlẹ̀ pé wọ́n ti dáwó padà o kò ní tí máa sí wàhálà kò pa kankan wọ́n ti sọ fún mi pé kí send the women. Me expect ẹ̀ lọ́dọ̀ olórí it pains me it pains me but tí má ní kí n sọ bó ṣe wà lọ́kàn mi ó lẹ́nìkan mi báyìí tó máa ń bá mi fa wèrè nítorí wọn tó máa ń tẹ̀lé mi kiri olórí burúkú kan tó ń pè ní ọlá mi báyìí ó ní nǹkan tó ti ṣe fún mi bọ̀bọ́ yẹn lórí burúkú arúgbó tẹ bá rí màá yẹn máa rò pé bóyá òun ló bí gbogbo ayé yẹn mi ò rò pé ó sì lè ju sixty years lọ kò lè gba few years ló máa gbà lọ́mọ tẹ bá rí ó gbó gíágíá bìlẹ̀ gálí ó máa ń lé mi kiri báyìí kò sí nǹkan tí ò ń ṣe fún mi kò síbi tí ò ti ń bà mí jẹ́ káàkiri simply because ó lóun ni olórí bímọ fún lákọ̀ọ́kọ́ mi ti ẹ̀ mọ̀ ló ń mi kiri ó lóun gbé London ó ló sọ fún mo sọ fún olórí náà rí so bólórí ṣe wá ba mi sọ̀rọ̀ lónìí wọ́n ba mi sọ̀rọ̀ bí ọmọ kékeré bíi pé bóyá wọ́n bọ́ ọmọ kékeré kan sọ̀rọ̀ I hate it ǹbọ̀ mm, mi ò fẹ́ mi ò fẹ́ bínú tó lórí bàbá mi torí bí n bá ṣe bá wọn sọ̀rọ̀ ń sìn àwọn àwọn gangan ò yẹ kó ń bá mi sọ̀rọ̀ bẹ́ẹ̀ because ọmọba ni mí yẹ́ẹ̀sì èèyàn kì í bá ìyá ọkọ ẹ̀ àti ọmọba wọn ń bá wọn sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn but mi ìfẹ́ rìbùkù wọn fúnra mi torí reason ni torí pé mo fẹ́ fi ọlá bàbá mi fún wọn but àwọn náà bí n bá ṣe fọlá bàbá mi fún wọn wọn wá fọlá adé àti ọlá adé wọn wá jọ ọlá adé wọn wá fọlá adé wọ̀ mí ó ti yẹ yín true the respect is for both of them Me, ìdẹ ní treat wọn ní ó possible kò ń rí nǹkan tí mo ṣe of course you understand me so tí ọlá adé kò sí nǹkan tí wọ́n lè you know have ah, you know ọlá adé tèmi ọlá bàbá mi àtọ́lákàrẹ́ yẹn tí mo ti fi wọ̀ wọ́n yẹn kò yẹ kún you know he should give me respect me n ṣe baby the way he talk to me today i know he he he mean somehow yeah olórí ó mean somehow wọn ò dẹ̀ tí ì ṣe bí mo ṣe kọ́ wọn tún wá béèrè owó lọ́mù i do give him gift i do give i mean i do give her gift yeah olórí i should be close to olórí àgbà because àbúrò ẹ̀gbọ́n bàbá i mean àbúrò bàbá mi gangan ni olórí àgbà but uh, i don't i never. because i just i just me i don't call olórí mi ò tí ì pe olórí àgbà rí wọ́n fún mi ní olórí àgbà níjọ́ yẹn pé ẹ kí n bá olórí àgbà sọ mo bá wọ́n gbé fóònù fún olórí àgbà mo bá wọn sọ̀rọ̀ a dẹ̀ sì sọ̀rọ̀ rí náà kí tó kó nàìjíríà gbà yẹn but mi ì pè wọ́n lẹ́yìn gbà yẹn tí má jẹ́ ọmọ ẹlòmíì tó wá ṣe békebèke even mom sí mi gangan mi ò ń báyàn sọ̀rọ̀ lọ títí bẹ́ẹ̀ because me i'm kind of person that mi ò kì í gọ́sìn torí tẹ́ ẹ bá mi i will be i used to be frank so I always love to be to cut myself, not talk too much to people, don't mingle too much with people because I don't want to fight and I don't want people to see me like uh, I don't want to tí ma love you, náà mama. Fair avoid it too much for me not to have clash with the person ṣe understand so wọ́n ṣe sorrow for me. At the wọ́n she she she. má tún pè wọ́n gbà mí pé pé pé wọ́n ní pé mí láìké tó pé wọ́n ní wọ́n ilé bàbá mi mò ń ṣe lọ wọ́n wá ní ẹ̀ wọ́n rà á àmì ẹnìkan wá lọ tà á they should see that boy like a criminal they should treat him bó ṣe ti dé àfihàn no matter what wọ́n treat ẹ̀ bí criminal because n tó ṣe yẹ taboo gan ló gbé wá sílùú taboo mo tún ti wá lọ sọ̀rọ̀ ń sì mo tún ti pe governor Ondo state tí wọ́n bá lọ treat ẹjọ́ yẹn bákan bákan àti bí n bá sọ̀rọ̀ tí yóò bá tálí pẹ̀lú àmì tínú mi ò bá dùn tí wọ́n bá sọ̀rọ̀ bákan kò ní fún kò ní bu ìkún pọ́n ilé yẹn náà you know kò ní bu ìkún ní fún wọn ní dignity you understand me so that's what I, anybody want to do things you do it with integrity dignity integrity is very very important and I love it so much bọ̀bọ̀ yẹn kò sí bẹ́ẹ̀ yẹn ṣe súnmọ́ mi tó tó bá ti ṣe nǹkan tó dáa máa bú ṣìtẹ̀ máa sọ bó ṣe yẹ kó rí bẹ́ẹ̀ mi ṣe yẹ kó wọ́n sọ ni pé dáwọ́ padà fẹ́ nìyẹn náà a máa kọ́kọ́ wá sọ létà tó bá tẹ̀ fẹ́ talẹ̀ yẹn sì tó pé kábíyèsí tẹ̀ tí wàá mọ̀ ó tẹ̀ yẹ pé àwọn fámìlì wa fẹ́ ta o kábíyèsí gbúdọ̀ wá wọ́n gbúdọ̀ wá wọ́n gbúdọ̀ wá mọ̀ nípa ẹ̀kọ́ wa you know tó ti lè wá fi kọ́ kábíyèsí lọ́rùn tí mo dẹ̀ ti gúdù ọmọ tó dani mí níbẹ̀ yẹn ọmọ tó dani mí náà especially so lórí yẹn àní nǹkan tó dẹ̀ ń bí wọn nínú gbogbo ẹ̀dẹ̀ ló ní mo mọ̀ because wọ́n ti sọ fún wọn pé mo pẹ́ nìkan gbogbo nǹkan tó dẹ̀ máa ń ṣẹlẹ̀ yìí náà ni pé You know, some people, when you find people to dead at time, I don't want to talk anyway. Some people see me like a baby, but I tell you, ọpọlọ tó wà ní orí mi ń gbà mí ẹlòmíì hundred people mi ò lè wọn wọn ní tó bá hundred people mi papọ̀ wọn ní but you know it's not good to be proud i'm not proud but anyway i just i want to be calm but bọ̀bọ̀ yẹn àti lọ́ọ̀yà yẹn tó ti lè sọ pé nìkan accuse ẹ̀ tí wọ́n ti pè tó ti wá sọ pé wọ́n fẹ́ lọ bá àǹtí yẹn ní ìlú bí tó wà ní state àbí ní oyin tó ń gbé oyin ni àǹtí Tóyìn ń gbé tọ́nà fẹ́ lọ́ba kí ni wọ́n fẹ́ lọ́ba fún wọn ti pè lórí fóònù ó dẹ̀ tẹ́ pé òun kọ́ lòun sáyìn kò lè purọ́ tó bá sáyìn kò lè pè mí pé òun òun ò gbowó wọn fẹ́ fún un ní two million òun ò gbà kò lè sáyìn kó sọ bẹ́ẹ̀ fún mi tó bá fẹ́ gbà tó dàbí ruta àti Jùmọ̀kẹ́ ó máa gbowó máa pa wọn ní pè mí rárá so it's not so kí ni wọ́n ṣẹ̀fẹ̀ máa prolong matter fún prolong gbogbo nǹkan tó fẹ́ máa ṣẹlẹ̀ ń bẹ̀ yẹn ó ti yé mi so tí yẹn tó kówó dání sí tó bá ti wá tó fún wọn wọ́n ṣe kínní mi ò ní pé níbọdì bẹ́ẹ̀ bá ṣe george ẹ̀ṣá ti po Ondo state bẹ́ẹ̀ bá ṣe ṣe ń sìn náà ni but kì í ṣe kábíyèsí ló máa ṣe òṣèlú pé kábíyèsí dàbọ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹjọ́ dẹ̀ ló wá ló máa wá sínú ààfin so olórí àtàwọn kan tán bá dẹ̀ pè sí you better do it right so that kò ní di ẹjọ́ kò dẹ̀ ní dẹ̀bi kò ní di pé ó ń sọ pé ṣe asán ó ti yẹyìn torí lórí facebook yìí gbogbo ọba ni wọ́n ti bú tán but ọba ìlú tèmi among this place nobody can try that nonsense they even àwọn ará ìlú mi gan tó wà lórí facebook have ó yẹ kí ti tako ọmọ kan kí ti máa dì pẹ̀lú ẹ̀ dáadáa i don't do that because it's from my place ó ti yẹ yín àwọn èèyàn tí ò kàn mọ́ ara lé wọn wọ́n lè ta anybody dànù because of chicken chain they can dojú anybody because of talking i don't do that because èyí larí kò sẹ́dá tó mọ̀lá ojú bá dẹ̀ ti jẹ tẹnu bá ti jẹ ojú gbúdọ̀ tì ìyẹn bó ṣe jẹ́ they should help me to treat that boy like a like a like a he's a criminal àti ẹ̀gbọ́n ẹ̀ tọ́pẹ̀ mi pé èmi mọ̀mísí mi ó máa wo mọ̀mísí mi wà lórí live chat yìí my mommy is here i'm very sure táwọn ọmọ tó wà lọ́dọ̀ wọn bá ti wà ń bẹ̀ bá wọn jọ ń wò ni that's why most of the time tí máa pè wọn lórí iṣẹ́ aláṣà wọn ò ní gbé because he's watching me mo challenge wọn pé ọmọ àlè ni wọn àwọn ọmọ àtìyá àti bí àtìyá àti bẹ̀yẹn ọmọ mi ṣe nǹkan tí ò dáa mi ò tọ́ torí ẹ̀ sọ pé kó kùnà mo rebuke in public tí bá dẹ̀ ti rebuke he knows tomorrow that I want better thing for him I want anybody to wear my jẹ́ Me could represent me well it's not the way he dress but it should be the dignity and decency should be in them kàn wé gbọ́ngàn ọmọ lágbájá lélẹ́yìí ọmọ tàmẹ̀dù lele that's product tèmi nìyẹn Anyway, tomorrow is another day. We're going to see what will happen. Because they are sharing money, we say we don't, I, I want them to just order him to pay money back to the person we are not selling. But after he left the palace, he now pay again to Jumoke that is drinking, that tó mugbana lori gbana. Lórí burúkú èèyàn máa sọ pé wọ́n bú àgbàlagbà bí kò ní dáa fáwọn àgbà òfò àgbà lórí burúkú tí ò fẹ́ àlàáfíà mi ẹ ṣòfò sọnù àwọn tó bí àwọn àgbò òfò àwọn àgbò lórí burúkú tẹ̀ ní jèrè tí gbogbo ayé yín ẹ jèrè ẹ dẹ̀ lè jẹ́ ẹ jèrè ẹ dẹ̀ lè jẹ́ that's it ẹni bá wò mí tó sọ pé gbogbo tèmi bá fẹ́ ṣe ló mọ́ máa fọ́ fit kémi ṣe dáadáa fún yín kẹ wá di ogun kẹ máa rí pé yín kẹ máa ṣe pàápàá fúnra mi lè máa fẹnu pa yín sọnù mo ń wò yín níran ni mo ń wò yín tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé mo máa wò pé kọ́ máa sì pé wọ́n máa ní ewu mìsìkiri kan I don't need you because ẹni tó wà tó yẹ pé tó wà wà láyé tó mọ̀ tó yẹ pé problem ni wọ́n fún everyday what are you looking me ṣé wọ́n problem lèmi wáyé wá rán ni anybody that is giving me problem i don't need you i want somebody that will give me peace of mind kì í ṣe pé ẹni tó kàn mọ́ máa jẹ nǹkan mi eléyìí bá ti rí ẹ̀sánwó eléyìí gbowó eléyìí ṣe kan i'm not a fool those people believing that they are giving money they want to be obtaining me it shows that poverty is rando ó ń ràǹdì àwọn yẹn ni òṣì táwọn ni because èmi kan tí mo sọ pé mo need owó nítorí ẹ̀mẹ́ sọ ó yẹ kí n sọ pé ah, wọ́n ti ta ẹbẹ̀ yẹn at least ẹ jẹ́ kọ́kọ́ gba ó yá calculate gbogbo owó tí mo send ó yá owó tí mo send kọ́kọ́ send yẹn ká wá pín owó sí mẹ́rin God forbid èló ni tán bá pín owó kó má tẹ̀ lóòrà bì kankan kó sọ pé okay seven million ló fẹ́ di ló fẹ́ disclose kó kí kó gba kí gba one point eight kọ́kọ́ gba one point eight tí mo send nígbà yẹn nínú ẹ̀ okay kí n gba one point eight tí mo send nígbà yẹn nínú ẹ̀ okay kí wá ní ó wá kú five million kí ni kí wọ́n pín five million wọ́n pín sọ́nà mẹ́rin àá gbà wọ́n one million two fifty one million two fifty one million two fifty how much is it in Canada then màá gba two thousand plus two thousand plus màá fi sanwó oṣù kan ṣé o màá tún continue wọ́n ilé ti lọ ilé ti lọ ìyẹn ti lọ nìyẹn màá tún kí ni mo tún fẹ́ tà next no God forbid I never have mind of selling my even kò jẹ́ mọ́ mi ọjọ́ tí mọ́ mi náà ta lé in fact in fact these people i tell you you ẹgbẹgbẹ ẹgbọ tẹtẹtẹ gbogbo lẹkọgbọ kó sọ fún toko eh i want to cut everybody off i want to block everybody on my phone mọ́mì mi náà ra lẹ́ngbà yẹn ṣọ́ọ̀bù tí wọ́n gbà lọ́wọ́ mi tí wọ́n gbà lọ́wọ́ mi tí ṣọ́ọ̀ṣì ṣọ́ọ̀ṣì first square ló fún wa ló fún mi lówó tá a fi bẹ̀rẹ̀ ṣọ́ọ̀ṣì yẹn gbà tó owó tó ń rí kójọ mẹ́ gbà tó ń talé yẹn wọ́n pín fún àwọn ọmọ wọn mẹ́rin àmì mẹ́ta wọn ò fún mi ń bẹ̀ mo bèrè nígbà wọn ni mo lówó this is how all of them used to cheat me mi ò dẹ̀ fún wọn lówó rí kán kọ́ o àwọn wèrè kan máa sọ pé ó sọ̀rọ̀ ìyá ẹ̀ lórí Facebook kò dẹ̀ ní ẹ̀ dẹ̀ ní kò ní kù fún gbogbo yín tẹ̀ máa ló sọ̀rọ̀ yẹ ẹni ọ̀rọ̀ anybody tó bá ti hunt mi tó hunt ọmọ mi I ready to talk about you and forfeit you on the Facebook and get fuck off of my life ẹni tó bá ti wà tí ò múnú èèyàn dùn mo ní sin ọjọ́ yẹn jùmọ̀ká ẹ̀ mo ní kán bá mi fúlọ́ mi ìmọ̀ pé ó ń plan láti ta ilé àmì tèmi ń ṣe tèmi sọ pé káfí gbé bàbá wa lárugẹ lo gbogbo wa ní o èmi dẹ̀ mo ṣe yẹn ó tà mo dẹ̀ tún send ten thousand tí mo ní kàn fún yẹn o wọ́n dàṣe mi ní o mo ní mo sanwó fẹ́ sanwó lé mi ò tí ì sanwó lé o inú ilé mi nìyẹn mo máa ń ra tíì tí mo máa ń ra oúnjẹ síbẹ̀ ọmọ mi manage ni ọmọ mi nìyẹn ó máa dé bá lọ kàwé tán ọmọ wọn lọ máa àdàgbò ní stress olórọra ká sínú ilé yẹn tọmọ yẹn dẹ̀ ti ń ṣiṣẹ́ láti kékeré ọmọ tó ṣiṣẹ́ tó tún jáwó ni ẹ̀yàn máa da nìkan láàmú ẹ máa sọ pé ẹ̀ẹ́kẹ́ wọn máa sọ pé family ni anybody that is not giving me happiness that is not good for me you cannot even you have not supported me anyway you don't you are not my family please pack yourself i don't want family ò family ò ní family that's why when i came to canada as bó ṣe pọ̀ tó ní family mi mo ní mi ò ní family i wrote it i told canada I actually i don't have family because all the family they are just like your neck just to you to eat you ni kàn jẹ gbogbo ẹ̀tàn kàn jẹ ẹ̀tàn kàn má tiẹ̀ jẹ ṣẹ́kù fún rẹ ṣèbí tẹ́yọ̀ bá tiẹ̀ fẹ́ jẹ̀yàn á jẹ̀yàn díẹ̀ kó tiẹ̀ lè rí tí a kò lè rárá ẹ jẹ wọn ò ní jẹ nǹkan kan kù lára ẹ débi pé wàá rí nǹkan kan jẹ lára ẹ tiwọn it's okay it's okay i'm just tired ọjọ́ tí mo ti send owó sí wọn yẹn jùmọ̀kẹ́ yẹn thirty five thousand wọ́n send sí mi mo sáré send twenty thousand fún wọn bẹ́ẹ̀ àwọn ọmọ wà lórí facebook tó máa tọrọ owó mi náà thirty thousand thirty five thousand tí wọ́n sẹ́ǹtì mi mo twenty twenty thousand fún wọn bẹ̀ wọn ò dẹ̀ sọ fún mi pé àwọn fẹ́ ta lé o mo ní twenty thousand twenty five thousand ni mo send tí mọ́ mi thirty thousand thirty five thousand ni mo ní mo sẹ́ǹtì twenty five imagine that imagine èmi máa bá tí bá ṣe lé wọn á make sure pé wọ́n gbà wọ́n bàjẹ́ náà níjọ́ rẹ̀ mo ń bá mú mi sọ lánàá ń sọ pé orí ìhun náà torí pé ó ti rí pé ó ti wo ṣáàtì dókàsì pé orí ìrùn ẹnìkan orí ẹni kankan màmí mi o ìgbẹ̀yìn láláyò máa ta ẹ máa wòran ẹ máa wo géèmù náà bó ṣe ń bọ̀ èmi kàn mò ń ta ọlọ́run ni ọlọ́run làwọn èèyàn bá ta jùkà èmi tí mo ṣe ń pọ́n àwọn èèyàn tí ò pọ́n mi lé mo ṣe ń pọ́n wọn lé ni tó bá ti ń pọ́n àwọn èèyàn tí ò pọ́n ilé tó bá ń pọ́n lé nǹkan tó máa ń ṣẹlẹ̀ nìyẹn ṣùgbọ́n tí bá pọ́n ilé lákọ̀ọ́kọ́ tó bá mi lé má yẹ̀yẹ́ mi torí tó bá yẹ̀yẹ́ mi má yẹ̀yẹ́ ẹ̀ mi ìfẹ́ mo bó ṣe jẹ́ sí mi especially tí ò bá ti yọ owó tó ò mi lówó rí To bá fún mi lówó sì tó touch my tó nice màá sọ pé òkè owó ló ń sọ̀rọ̀ owó ò sọ̀rọ̀ nǹkan tó sọ̀rọ̀ tó máa ṣe bí ẹnìkan tó máa ṣe bí olórí burúkú fún mi. ẹ jọ ilé yẹn ṣàwọn ọ̀tá mo ti fi kọ́ kábíyèsí lọ́mọdé sí sọ pé Ondo state governor wọ́n lè rò máa rò pé wọ́n ṣe nǹkan kan they are watching people watch for real and the way you treat things now that's why you are presenting yourself you are pre presenting yourself to the whole world that is way bó ṣe ríre o. àwọn èèyàn máa pèèyàn lá wọ́n máa pèèyàn lọ́dẹ̀ bíi pé bóyá o dẹ̀ mí ìyọ̀ dẹ̀nà tó yẹ tí n bá tẹ̀mí síwájú tí mo respect ilẹ̀ tí tó bá lọ ń ta sáínsáín sílẹ̀ fún mi má ṣàlàyé ara ẹ̀ fún ẹ o ebi fẹ́ lè ṣe lọ ẹni bá ní má dé ni mi ní dé bá. wọ́n ní kó ń kówó sílẹ̀ ó lọ ń kówó èló ni owó tó one point seven tó ń fún yẹn ṣé kò lè pé four thousand dollar náà kò lè pé náà bí mi bá tiẹ̀ ní four thousand eh, dollar lọ́wọ́ ń sin mo lè ní mo lè ní lọ́la mo dẹ̀ lè ní kílẹ̀ gan tó ṣu ọlọ́run lè ṣe ìyanu kò sí nǹkan tọ́lọ́run ò lè ṣe ọjọ́ tọ́lọ́run ṣe fún mi rí kò sọ fún mi gan ó kàn ṣe ní sọ́dínlẹ̀ báwo lèèyàn kàn ṣe wà láyé tó kàn máa hàn tí ọ̀dà tó kàn máa ṣèkà fáwọn èèyàn kàn máa da ayé àwọn èèyàn láàmú tó bá tiẹ̀ ní kó ṣe nǹkan fún ọmọ ìyá àbọ̀ ọmọ bàbá ẹ̀ ẹ̀dẹ̀ máa ṣe tó bá ṣe tán máa sapá yẹn yín dàrú ẹ̀ máa ní Nàìjíríà ò dá báwo ló fẹ́ da ní eléyìí all these things you ìwọ máa contribute to evil eléyìí máa contribute to evil eléyìí máa contribute to evil ẹ̀dẹ̀ máa máa expect goodness from God how about ló ṣe máa happen we are we have got we have a lot of do also in the that land called Nigeria so that the government anybody tó bá ti wọlé gan Ọlọ́run á lè touch heart wọn because when devil is using you against yourself like this tell me you want God to now use uh, the, your leader again uh, for good for you it will use them to be beating you náà ni. snow tó jáde lónìí ẹ lọ wò ó tó bá ń lọ tó bá tọ́lọ́hún ò bá kúkú ṣọ ẹ lákàmúyà àwọn tó ti jáde lónìí tí ò padà lọlé nínú orí pé wọ́n fẹ́ lọ ṣiṣẹ́ wọn lọ ṣiṣẹ́ òjọ wọn pàáwà pàáwà ni wọ́n máa ń sàn pàáwà pàáwà máa ní ọ̀bọ mà ti lọ tí ò padà wà lé lórí pàáwà yẹn ẹnìkan wá gbà wá wá rí owó kan bí kan ẹnìkan kan máa jókòó máa jẹ wọn ní ṣe nǹkan kan kó máa kúrùkù ẹni ká máa purọ́ fún ká máa ṣe báyìí fún many things tí mo mọ̀ ní máa ṣe bíi pé mi ò mọ̀ ọmọdé ìbòhùn àti mọ̀mísí mi mo ṣe rí rè ní gbogbo pàrẹ́ náà bó ṣe ń gba gbogbo owó lọ́wọ́ màmí nìyẹn tó ń ni ní skul wọ́n máa ní ó ṣoògùn sí ogun owó ní tó bá wà ní ọlọ́tí lọ́tí ń pààyàn mọ́ wọ́n ṣe ṣoògùn sẹ́mi kémi máa kó gbogbo nǹkan mi wọ́n ṣe ṣoògùn sẹ́mi kémi máa sọ̀rọ̀ mo kàn náìsì ni yáà tí n bá ṣiṣẹ́ tí mo jó oúnjẹ tí n bá ṣe débì kan tí ò bá sówó lẹ̀ ìjọ yẹn náà tí mo sọ pé mo send owó sí màmí because wọ́n send náírà sí mi tó bá jẹ́ pé gbogbo owó tó ń fún mi jẹ́ dollar. ni tó jẹ́ dọ́là ni wọ́n send tí mi ò ní lọ bèrè pé tí n bá ti rí dọ́là àmì tí n bá ti rí náírà mi ò rí náà ni kò síbi tí mo ti fẹ́ ṣe ń jí ẹ̀ kò dẹ̀ sí bí mo ti fẹ́ send ẹ̀ láti bí lọ kò sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ la máa ń lo àwọn rẹ́mì kò dẹ̀ sí iṣẹ́ mọ́ ti yé ń mi ò mọ̀ kàn ẹ̀ eh. so tí o bá tó bá dẹ̀ ṣiṣẹ́ náà ti bá wò ó pé mo lè send láti bank ó máa take days náà ní bóyá ẹ lè gba Western Union tó pé wọ́n ti fún mi náírà náà mo dẹ̀ wọ́pọ̀ òkè kémi náà relieve wọn but if I relieve them they should be able to to be doing things that are good for me not things that just be hunting me when I'm hungry all of them will run away when I'm complaining that things are not right gbogbo wọn máa bẹ́lu gbó ni wọ́n máa bẹ́lu gbó nígbà tí gbogbo family bá ṣe báyìí báwo lára àtàṣe máa ṣe tára àtà náà give ara àtà náà ní audacity ọjọ́ kan yín kọ́kọ́ tí máa sọ ọjọ́ kan tí bá máa sọ̀rọ̀ kan nípa ìtọ́ lọ fi lọ mọ́mì ní efele gbogbo bí tí mo sọ i don't want to talk mọ́mì máa rò pé mi ò mọ̀ gbogbo wọn mo kàn i just i just wave things èdè èmu ọjọ́ kan bọ̀ lólúwa wí ọjọ́ kan bọ̀ lólúwa wí ọjọ́ kan bọ̀ lólúwa wí mi ò tí ì sanwó owó tí oṣù máa parí owó tó máa fi ṣe christmas kódà mi ló ń jẹ christmas ilé bọ̀ tí ebi ò ní pa mí ó ti yé yín kò dẹ̀ ní pọ́ mọ́ mi owó tí máa fi sanwó oṣù mi lóṣù mi tí ì rìbọ̀ tì í mi lè tó torí ẹ̀ lọ gba owó ìbànújẹ́ kán lọ wí òkú olóòkú ẹni tó nílẹ̀ tó nílé tó kọ́lé ẹ̀ tó ṣe fúnra rẹ̀ ẹ̀yin ò ṣe nǹkan kan ẹ jẹ́ ọmọ tó useless ẹ dẹ̀ ń jalè ṣó lè ti yín òòyọ̀ owó ni ó lè wèrè tẹ́ bá ti lọ jalè igbó lẹ́ máa fi mu ó lè lẹ́ máa ó lè tẹ́tẹ́ ìyẹn máa lọ fowó ta tẹ́tẹ́ ìkejì máa mu drug aláyé bàjẹ́